وكل ضلالة في النار الحمد لله أدوك الله léèdì o tún fi àánú rẹ̀ sẹ́wà kan ní òní ọjọ́ kẹta nínú ọsàn olùkọ́àdà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti márùndínní ogójì tí àmẹ́bí sínú àjò láti mọ́kà lọ sí mọ̀tínà fún ìgbàláyè ẹ̀sìn. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nínú kìtàbí al-adab al-mufrad al-imam al-bukhari rahimahullah ta'ala bí tá a bọ́rọ̀ dé òun náà ní ọ̀rọ̀ ṣe dáadáa sí àwọn alásùnmọ́ gẹ́gẹ́ bá ti ń sọ fún wa wípé. Ẹtọ méjì ọ wà wa ẹ̀tọ́ ọlọ́run ń wa ẹ̀tọ́ àwọn èèyàn láàrin ara wa ó wà lọ́rùn wa kódà ẹ̀tọ́ ọlọ́run ọba pẹ̀lú títẹ̀rẹ̀ ti gbòòrò tó tọ́ba jẹ́ tọ́tọ́ba yẹ kéèyàn ṣe ọba ṣe lè fojú ó fi já sí pé àwọn àfáàwà tí wọ́n bá ń mú àwọn al-huquq al-muta'alliqa bit-tarika àwọn ẹ̀tọ́ tó sopọ̀ mọ́ ohun tó kù fi sílẹ̀ wọ́n á sọ ẹ̀tọ́ ọlọ́run wọ́n á sọ tèèyàn wọ́n ń sùn bẹ́tọ̀ ẹ̀tọ́ tèèyàn yìí ọkàn pápá ọ̀ títọ́ ọlọ́run náà kàn pa ọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba àlekè ọlá pẹ̀lú bí kẹrẹ́ ti gbòòrò lè yọ̀ǹde yẹn o ìmọ̀dé yẹn ìyẹn máa lágbára o obìnrin ẹni tí ó jẹ tọ Ọlọ́run mọ́lẹ̀ ẹyọkọ yọ zakakọ yọ òbí jáde láyé ẹ̀kọ́ Ọlọ́run tó bá wọ Ọlọ́run ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí zaka yẹn bá padà dé káńtù ọba dé káńtù ó jìyà fún fifty thousand years

àyàfi tọ́ba já àwọn ẹni ibi náà ọ̀pẹ́ ní ibi tí wọ́n dẹ̀ jẹ́ ní dáadáa ọ̀sán àríyìn kẹ̀kẹ́ tí ọ̀dà àríyìn ọ̀mà bàjẹ́ ni nítorí pé kò ní nífẹ̀ẹ́ rẹ̀ ìkọ́sẹ́ ní ibi lòun ìwọ́dẹ̀ sì jẹ́ ní dáadáa àyàfi tí ìwọ́dẹ̀ bá jẹ́ ní ibi lókun nígbà yẹn làwọn ẹni ibi máa nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni dáadáa ó sì kórìíra rẹ̀ ìyẹn lòwe lọ́rùbáwá tá a máa ń rí tí wọ́n máa ń sọ pé rí dọ̀nà ọ̀ọ́yá tún làásù dìrọ̀ ìyọnu àwọn èèyàn òréré kan ni ó ṣe pé àlèlé pàbà yẹn ni pé ó jìnà gan èdè gbé èèyàn fẹ́ kó gba tèmi à ẹ mọ́ àwọn gba nígbà tó jẹ́ ẹni dáadáa àwọn ẹni máa àyẹ̀bẹ̀dẹ̀ tẹ̀ kọ́ àwọn ẹni máa gba tiẹ̀ nítorí pé ó jẹ́ ẹni ọ á wọn kọ sí ẹ tó nípa bẹ́ẹ̀ ẹ̀tọ́ aládùúgbò ní àwọn tó wà lọ́rùn wa tọdọ dọ wa tá gbọ́dọ̀ pé ni ibi ta wá sùn ṣáájú tẹsílì tá a ní jẹjọ òun náà ni ojú ọ̀nà kẹtàdínní ọgọ́ta báábọ́n èyí ò gbọdá ó pé bá tiẹ̀ fẹ́ ṣe dáadáa o. káwọ́kọ́ pinlẹ̀ láti fi ẹ̀tọ́ aládùúgbò wọn ni hadassana muhammad bin minhal. قال حدثنا يزيد بن الزويع قال حدثنا عمر بن محمد عن أبيه عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يشير بالجاب حتى ظننت أنه سيورثه سيورثه أني محمد بن منهال wọ́n sọ fún wa Umar ọ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ láti ọ̀dọ̀ na Umar radiyallahu ta'ala anhuma ọlọ́jì sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé Jibrilu gba ọmọ yẹn láàyè yusini bilijar tó ń sàsọ́ọ́lẹ̀ fún mi ń pa mí láṣẹ nípa aládùúgbò pé kí n ṣe dáadáa sí aládùúgbò hata zanantu annahu kayowarritu tí mo fi ń padà ń lérò yìí pé tí mo bá kú tán kọ́ má jásí kó gùn mi ìrílù máa kó fún daniel akọ fún aládùúgbò mi kíá gbogbo ògbà gbogbo ògbà aládùúgbò rẹ dọwọ́ ẹ̀ aládùúgbò rẹ dọwọ́ ẹ̀ bí ẹni pé tí mo bá ti kú tán báyìí dúkìá mi báyìí ọmọ máa kọ fún dání o akọ fún aládùúgbò mi irú eléyìí àti sàlàyé ẹ̀ ṣáájú ṣáájú tẹ́lẹ̀ nínú àwọn hadith tó tún wà lábẹ́rẹ̀ wọn ni hadith muhammad ibn sallam. قال أخبرنا سفيان بن عيينة عن داود بن الشابور وعن إسماعيل عن مجاهد عن عبد الله بن عمرو عن ما جيكي عن عبد الله بن عمرو أنه ذبحت له شاة فجعل يقول لغلامه أهديت رجالنا اليهودي أهديت رجالنا اليهودي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما زال جبريل يوصيني الكتاب حتى ظننت أنه سيورثه آه، حدثنا محمد بن سلام محمد بن سلام من بوا صرفي سفيان بن عيينة وفواني ولا تدعو داود بن الشابور أتى أبي إسماعيل لا تدع مجاهد لا تدع عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أنه ذبحت له شاء ọdún bú ẹran fún ẹni pé wọn pa ẹran kan fún un ẹrin àpajẹ ni o ẹ mọ̀ wípé aṣọ wípé rẹ a lè pa jẹ ìyẹn lè pa fún léyà abirú léyà tó ń hajj fi dúpẹ́ fọlọ́n ẹni tí ọba rí pa àwọn àgbàwẹ̀ mélòó lọ́hùn àgbà mẹ́ta lọ́hùn tọ́ba délé àgbà méje tẹlifà láti fi sàkọ́lé àlejò irú èyí tí nàbí yẹn láyé Ibrahim alayhi salatu wa salam tó máa ń ṣe ní ìyẹn tó lè pa fún ìyẹn lè pa fún àkíkọ ọbàjọ ọmọkùnrin apá méjì ìjọ keje ọbàdẹjọ ọmọbìnrin apá kan fún ní ọbàdẹ nípa ó lè pẹ ọkọ kan fún wọn. wọn ní wọn á fún àfàwà. Abdullahi ibn Amr ẹni pé kò sí bẹ́ẹ̀ pé èèyàn lè ní ẹ̀bá parí fún náà rí àwọn kan kó jọ wọn já fún àmọ́ àwọn lọ ẹni pé kò sí yẹn kò sí yẹn o. yẹn fún wá bẹ̀rẹ̀ ní sí ní sọ yìí pé lè járe òde ṣé o fún aládùúgbò kọ̀wáàtì jẹ́ ó fèsì sí ó sì mọ̀ yí pé ọmọ ọ̀dọ̀ yẹn fẹ́ padà béèrè pé àà ah, àwọn ah, tí ẹ̀wú dé aládùúgbò ti jẹ́ tí lẹ ìgbà tó bí léèrè tán yí pé tó o fún aládùúgbò wa tó jù yẹn yẹ̀wó dì ẹ tó ti lánàá dáadáa yẹn tó o fún aládùúgbò wa ọbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ ní lẹ́ẹ̀kẹ́ òun tí ìjẹ́ kọ́mọ ọ̀dọ́ tí ẹ̀bẹ̀rẹ̀ kankan tó ń ga tó fi ń sọ̀rọ̀ torí mi gbójú sí ọlọ́run tó sọ yìí pé Jibril ọ̀yẹ̀ lẹ́ni nípa aládùúgbò ìgbà aládùúgbò dáadáa sí o aládùúgbò ṣe dáadáa sí ọ níjọ́ tí mùsíbà bá kọ́kọ́ ń bọ̀ aládùúgbò lọ́wọ́ kọ́kọ́ ké fún ọ ní ọ̀kọ̀ọ̀kọ́ sàánú rẹ tó bá ní ohun tí ó fi sàánú rẹ lọ́wọ́ ọ. ọ̀yẹ̀ kò gbólẹ́ tó ń ṣe kí ni o tó ń sàsọ́ọ̀lẹ̀ fún mi tí ń pa mí láṣẹ nípa aládùúgbò hàtà ọ̀rọ̀nẹ́ntú anahu ayọ̀wárìsòwò. tí mo fi ń léwèé àbí ìlú tẹ̀sí máa fún aládùúgbò mi ní kí ni o á fún lógún mi jẹ ni ẹ̀rí hadith yìí náà tún jọ tòkè. wọ́n ní wọ́n ti ń sọ nípa hadith yẹn pẹ̀lú bí rẹ̀ tó béèrè pé àdá ah, ìta ìtumọ̀ rẹ̀ ni pé hal àtọ́ ìta shay'an min lahmi shatil mazbuha ṣé o aládùúgbò wa tán jẹ́ yẹ̀kú dìyẹn ní nǹkan kan nu ẹran tá a dún bú yẹn àbí bò ni. ní báyìí tá a bá hadith yìí inú àgbọ́yé tí ó tún máa yé wa ń bẹ̀ ni pé tá a bá sọ pé aládùúgbò gbólóhùn kan ni tó kó mùsùlùmí sínú aladugbo yìí pé aládùúgbò lè jẹ́ mùsùlùmí gbólóhùn kan ni tó kó kèfèrí sínú aládùúgbò lè jẹ́ kèfèrí àárín kébó dẹ̀ ti ṣe wà náà nìyẹn aládùúgbò lè jẹ́ alẹ́ àábí ẹni tó gbogbo náà lọ́jọ́ lẹ́jọ́ gbé wọn lọ́ba àti Ibn Khaldun ṣe sọ yìí pé al-insanu ijtima'iyyu bit-tab' èèyàn ó dandan ni kó bá yàn ṣe ẹ bá yẹ kó yàn bá di ya wèrè nìyẹn ó fẹ́ gba àwọn èèyàn tó sì wà lóko sẹ́nìkẹ́kẹ́ tó dánú wọn tó máa lọ jókòó sí sáré káàkiri kó lọ jókòó sínú gbó. òyìn tó kẹ́ ọ́ dàbí pé ọwọ́ kan bẹ lára rẹ̀ kódà ọwọ́ mẹ́wàá kan tí ọba ju bẹ̀ ló ti wà lára rẹ̀ ọ̀sọ́gbọ́n tí yẹn fẹ́ dà ọ̀kan náà àfáwà ń wà kọ́ńkọ́ wa ní tẹ́lifí àwọn ọ̀dọ́ wa ní jáde àhẹ́kùmá à ń kọ́ nínú àwọn àwọn kọ́ńkọ́ wa sọ pé ẹnì kejì ẹtì wọn bá ń pè ní jahim iná ẹ jahim òní náà ọ̀rọ̀ ni níwà máa ń sọ káàkiri pé èèyàn gbọ́dọ̀ lẹ́nìkejì yẹn gbọ́dọ̀ máa dá wà bí ẹnìkejì yẹn gángan òun náà jahim òsùmọ̀ fún àyẹ̀dún nílà káyé jù ń lọ wọn wá fún un ní lẹ́kṣọ̀ ńjọ́ kan ńjọ́ tí wọ́n ń bọ̀ wọ́n bá mú ìyàwó dání. ó jókòó ẹ̀sùn mọ̀ pé àwọn ìyàwó àwọn èèbó wọ́n yàtọ̀ sáwọn obìnrin tí a àwọn òní tìjú àwọn obìnrin tí a ní tìjú òun náà nítòsí ibi tọkọ rẹ̀ wà ti ẹ̀ jókòó sẹ́gbẹ́ ti wá sọ gbogbo ọ̀rọ̀ tí ó sọ sí wọ́n bá béèrè pé kò bá a bá sì yín gbọ́ yé wọ́n tó ń sọ fún wa ní pé ẹnì kejì rọrùn lẹ́nu kejì rẹ ìwọ nìkan la dábì ó sì tún tẹ̀lé ọwọ́ ẹjọ́ ń fara yín káàkiri nígbà wo lẹ̀ ọ̀rọ̀ pèsè jẹ. ìyẹn ò lè wà ẹgbọ́n táwọn Yorùbá náà máa ń sọ pé igi kan ò lè dá tó ṣe ìyẹn ò lè wà kọ́ máa lẹ́nu kejì kódà àwọn wèrè gan mọ́ra wọn wèrè gan bẹ́ẹ̀ sẹ́yìn ń sìn tọmọ kan bá ti wọ́n lára rẹ̀ báyìí á tún bí mi kódà àwọn èèyàn sì ń dá òtì pé ṣé wèrè làwọn eléyìí tó bá ti pọ́dún kan báyìí ní àtúwé mi. ẹ̀yà ni òtí fẹ́ẹ̀ bí tó mẹ́ta báyìí ẹ̀rí. so nípa bẹ́ẹ̀ a máa yọ ayé páládùúgbò láládùúgbò ọ̀jẹ̀ tàwa kánẹ mùsùlùmán bóyá ó jẹ́ ni o aládùúgbò èmi dé dáadáa tiẹ̀ tún máa kan dáadáa islam tún máa fún ìjà aládùúgbò bóyá ó jẹ́ ni aládùúgbò ni. dáadáa tiẹ̀ tó máa bí ọmọ àgbà dáadáa aládùúgbò náà bóyá ó dẹ̀ jẹ́ àlẹ́ ààbí ju ẹni tó ń sin lọ́hùn aládùúgbò ni dáadáa tiẹ̀ náà tó máa pé àbọ̀dẹ̀ jẹ́ pòkì dáadáa tiẹ̀ ní òpè ìkórìíra rẹ̀ ẹ́ káwọn kan ìyẹn náà lọ́kàn máa tó ṣe kíni o. tó máa máa wà lẹ́mìí ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àwòrán ọ̀tá láti sọ yìí pé ó pọ́sibú kárí yẹn kan báyìí lẹ́ẹ̀kan náà kó nífẹ̀ẹ́ lára ó ní kórìíra lára. ẹ̀rọ pé mùsùlùmí ni ó ń ṣèjọsìn ṣùgbọ́n pàlàpàlà tó ń bẹ lára rẹ̀ bí ìlú àpàlà ààrẹ sì irúfẹ́ nìyẹn á nífẹ̀ẹ́ ìsìláàmù o ìwà pàlàpàlà tó sọ nípa bẹ́ẹ̀ aládùúgbò làládùúgbò wọn máa jẹ èyí yóò tó lè jẹ́ nínú àwọn rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin bọ́yọ̀ gbà fàfọ́ ni àbóyá kẹfẹ́rí àbójẹ́rú ọlọ́run àbódẹ́jẹ́ kó kí tó ń jáde kó nù tẹ̀ subhanahu wa ta'ala. inú ah, àgbọ́yé tá a wá lè tún gbọ́yé hadith ti mọ aládùúgbò ṣe bẹ́yìn ẹ̀lì jìrán ká máa sẹ̀bùn fáwọn aládùúgbò torí kò sí bí yẹn ti wọn máa fún yẹn lẹ́bùn tí ò ní nífẹ̀ẹ́ yẹn wọ́n ń sọ ní àwọn ẹni tí wọ́n fẹ́ tí wọ́n múra àti tẹ̀ka wọ́n gbé rẹ̀ sì tó kún náà wò fún wọn àmọ́ ní tí wọ́n bá jẹ̀rẹ̀ sí yìí náà tí wọ́n fi fi tẹ̀ka ìfẹ́ ọjà wọn torí àdámú èèyàn wọ́n ní pé téèyàn bá ti jẹ́ dodo kọ́ báyọ̀ kéèyàn ti lè ya bó ti lóhùn ọ̀yà tó téèyàn bá ti rí nǹkan gbà ó yẹ kó yí padà díẹ̀. òun ló fà ló ti wá nù hadith kan yí pé tàhádù tàhábù ẹ máa fúnra yín lẹ́bùn ẹ bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ báyìí ẹ máa nífẹ̀ẹ́ ara yín torí kò sẹ́ni téèyàn máa fi hàdíyà fún tí ò ní gba tèèyàn báyọ̀ kó ti ya bó ti lóhùn ọ̀yà tó kódà wọ́n bá jẹ́ táwọn agbófinró àbí asòfin lójú tí wọ́n ń pè wọ́n lágbófinró yẹn yẹn. tí ìyẹn bá ti hàdíyà fún kàn tó bá ti hà ó lè padà wọlé ńjọ́ mi tí ó padà bẹ̀yẹn pé wọ́n há ni, o ìbá tó jẹ́ wọ́n jẹ́ ọ́ ní àti wọ́n jẹ́ ọ́ ní o ó ti gba nǹkan rí. sọ hadith eléyìí ó tún kọ́ wa yí pé ká máa ṣẹ̀bùn fáwọn aládùúgbò nítorí pé ìmọ̀ àṣẹ̀bùn dáwí yẹn o yóò rí sọlẹ̀ mahabbata wọ́n máa máa jogún fẹ́ tí ò bá sì sí tẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá sì gba tìyẹn tẹ́lẹ̀ ládùúgbò ẹ wá bẹ̀rẹ̀ ẹ̀bùn dáwí wọn á nífẹ̀ẹ́ yẹn. tí wọ́n bá ti wá gba tìyẹn tí wọ́n ti nífẹ̀ẹ́ yẹn tẹ́lẹ̀ yazidu li mawaddata á tún lé sí ìfẹ́ yẹn. torí bẹ́ẹ̀ tába ní wọn táàbì sẹ̀gùn ká máa sẹ̀gùn fáwọn aládùúgbò wa káwọn ẹ̀fọ́ àwọn bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀ wọlé ọ̀sẹ̀ wọlé ọ̀sẹ̀ wọlé wọ́n ti fẹ́ sí yẹn sùdà. wọ́n wá sí pé ọ̀dà sí wọn wọ́n lè ẹni tẹ́ wá béèrè yìí kí lẹ sọ kó sí náà ẹ ṣàjà rí wọ́n sì ti rí tójú wọn kọ́rẹ́ dání wọ́n bá dọ́gbọ́n pé wọ́n jókòó wọ́n lè ra bíi sẹ́mínọ̀ọ́ àbí pepsi wọn rà fún ọ ní ẹjókòó náà ẹjókòó náà ẹjókòó náà kí lẹ sọ fún ṣe náà ẹwọn mi tán ti mú kinní lọ́wọ́ ní kinní yóò ti máa rọ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni wọn ti padà máa béèrè pé kí ló ṣe náà ẹ kinní báyìí ah wọn ti wà á parọ́ ọmọ ni ọ àwọn ẹni tí ń gbọ́ wúlẹ̀ wá tí ẹ bá ń sẹyìn àwọn afẹ́ lọ sí ń sùtá nìyẹn àǹfààní aládùúgbò nìyẹn tí wọn ní akíní ṣé ah kí ni wàá lọ bá wọn pa àlàtẹjọ gbàdúgbò yìí nítorí bẹ́ẹ̀ ká máa ṣe dáadáa sáwọn aládùúgbò ká dẹ máa fún wọn lẹ́bùn tí wọn bá nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ wọn á nífẹ̀ẹ́ tí wọn bá ti wá nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìfẹ́ yẹn tó máa ṣe kí ni o á lábẹ́ hadith yẹn tó tún jọrú ẹ̀ wọ́n ní hadathani muhammadu bin salam. أخبرنا عبد الوهاب الثقفي قال سمعت يحيى بن إسماعيل يقول حدثني أبو بكر أن عمر أمرت أتفته أنها سمعت عائشة رضي الله عنها تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما زال جبريل يشير الرجال حتى ظننت أنه لو وضعه آه حديث ìyẹn náà tó bá àwọn èyí tá a fi wí ṣáájú bin salam ìyẹn náà wọn lọ gbà wá òun ló sọ ọ̀rọ̀ yìí pé abdulwahab sakọfi ó fún wa nírò pé mo gbọ́ yahya ibn wọ́n sọ abubakar ó bá mi sọ̀rọ̀ pé amúrata obìnrin lélẹ̀ hadathat ó sọ fún un nígbà wọn radiyallahu ta'ala anha obìnrin kóbìnrin náà lè lè jẹ afa ó sì tún lè ọmọ díẹ̀ tí náà

kàyípẹ́lẹ́ yìí tún ní àwòkéde nù wípé ó ní láti fún aládùúgbò yẹn lógún mi jẹ mo ń lérò pé á tí ọba rí bẹ́ẹ̀ kò yẹ kó lè máa tẹnu mọ́rọ̀ aládùúgbò aládùúgbò ó ní láti já sí ìlú fẹ́ ṣe kí o ó máa máa fún aládùúgbò mi ní kí ni o lógún mi jẹ́ ńgbà àwọn ọba kú tán àti ṣàlàyé àwọn eléyìí ṣáájú àwọn abọ́ sí ẹnu ọ̀nà mi ìtọ́sọ yìí pé báàbò yóò di ìlà àkọ́rọ́ bíi ìmbàbà ìyẹn máa ṣẹ̀bùn tíyẹn bá fẹ́ ṣẹ̀bùn ìyẹn ṣẹ̀bùn fẹ́ni tí ẹnu ẹ̀nà rẹ̀ bá súnmọ́ yẹn jùlọ nínú àwọn aládùúgbò òkè ọlá ní ìsìn yẹn sọ pé ń sọ pé mi gbọ́n.

òun lẹni tẹnu ọ̀nà rẹ bá ṣe kí ni o tó bá súnmọ́ léèyàn jù tọ́ba di ẹgbàá wá o bóyá ná kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ àwọn yẹn náà wọn akọ́kọ́ jáde sẹlẹ̀ká sẹlẹ̀ká ńjọ́ kan kàtẹ́ nínú ilé gangan léèyàn jẹ́ ẹlòmíín bí ọya tó gìdé ó lè sọ pé gbàgbọ́ táwọn jọ ń gbénu lé wíṣẹ́ mùsùlùmí tó máa dìnnú kúkú tí ọba wọlé tí bá jáde á dìnnú á di náà nínú àwọn ẹni tí ọgbà àlàpà ògiri àlàpà lé wa lọ́dọ̀ wa ọjáde ìjọ kan wọn á lérò pé ti mú kinní àwọn kinní sọ́kẹ́tì òkè kì náà nínú wa àti bẹ tí bẹ bẹ tí ò sí tí ni. èyí tí náà ń bẹ́ ń bẹ́ ń bẹ́ ń bẹ́ èyí tí wọ́n kàn já yẹn wọ́n já òun wọ́n mú náà dé báyìí bí náà ti sọ ni. àtà ń gbọ́ bíi pa bíi kéèyàn máa kan lẹ́kùn pa parapapa pa. kí ni ń ṣẹlẹ̀ àádọ́gbé àtúntìrí òun tiẹ̀ ti alágàràgòdò ti bá tiẹ̀ lọ. àbá fi tagbára tagbára jálẹ̀kùn kálá àti lébẹ̀ kó ti pa àwọn míì náà wọn rí alámì èéfín kálukú ni ó ti jáde kò sí ohun tó lè fa léèjọ ìsáànù ìlàlẹ̀ járe la tí ì bá fi pé àwọn nǹkan tí ń pariwo sí létí sí wa létí náà rọrùn ní kó jóná alihamudulilá níjọ ni irú àwọn nǹkan tí máa fi ń pariwo sí wa létí kò ní já kéwù àwọn nǹkan ó jóná gbogbo ohun tó kù òkùnkùn kínkín báyìí lọ inú mi dùn pé lórí agbómi àti ìyẹn jó ní paríparí alhamdulilayi láti jọ ní lérò pọlọ́n sì ní kó tí ra ètò tóbi tó bẹ́ẹ̀. ìyẹn ni so téèyàn bá da sálá dùgbò ipò yẹn lè má ka gbogbo àyẹn lè ti jáde kódà ara àwọn èèyàn tí wọn wá láti ìdáwọ ipá àwọn sáré torí làákàyọ̀ tó ti lára àwọn àtàwọn tó wà nílé gan mọ́ àwọn ọ̀gá ẹja ṣe báyìí kílẹ̀ nínú àwọn tó wà aládùúgbò kálù ẹni mú mi àti sáré fọ́ ìjálẹ̀kùn sáré rọ́ mi sí ti gbogbo mi ń sàn jáde nù lè rẹ̀ àǹfààní aládùúgbò nìyẹn ọmọ kan náà ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ kan fẹ́ kíkiri ṣe mú nìyẹn ìyá rẹ̀ ti ń sun ẹkún kọ̀ mọ́ ohun tí ó sì mọ́ òun ti ń sunkún pó ti kú ẹ̀ mọ̀ kọ́rọ̀ òbí òjò bẹ́ẹ̀ lọ òun ti ń sunkún pó ti kú aládùúgbò náà làrí tó sáré lọ gbé káàdì jáde bó dẹ̀ ti ṣẹlẹ̀ sọmọ mi kan rí bẹ́ẹ̀ torí tó wọn ọba ti jẹun tó fi sùn báyìí lè fẹ́ fi báyìí lọ́fẹ̀ẹ́ ìbí à ń dákú àgbẹ̀ kálù yà wọ́n àfa àkìlẹ̀ lọ gbé jáde rí wọ́n fún wọ́n fọ́ ọmọ wọn báyìí wọ́n bá báyìí ah ọmọ ti báyìí ọmọ ti ta ó ti lajú wẹ́ẹ̀rì ọ̀rẹ́ alihamudulila kọ́ máa lọ bá yí. ó sì lè jẹ́ omi kálù lásán náà nìyẹn ọkàn ra mú kan nìyẹn tẹ̀sí lọ́ọ̀kì tọ́mọ ìyẹn máa ń da ni ẹni tó wà kọ́kọ́ da sí ẹni tẹ́ nà ọ̀nà rẹ̀ bá ti kíni o tó bá súnmọ́lé rẹ̀ jù wọn ni Hajjaj bin Minhal wọ́n sọ fún wa yìí pé. حدثنا شعبة قال أخبرني أبو عمران قال سمعت طلحة عن عائشة قالت قلت يا رسول الله إن لي جارين وإلى أيهما أو بأهدي قال وإلى أقربهما sílá àkùrọ̀ bí mọ́ mi kàbá bá. mọ́ǹkì obìnrin ni. náà. ó ní hajjaj bin minhal ó ní sọ́n bàbá wa sọ̀rọ̀ pé abu imran ó fún mi nírò pé mo gbọ́ tọ́lá ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ aisha ó ní mo ní ìrè òjìṣẹ́ ọlọ́run aládùúgbò méjì mo ní nígbà tí ilé ọ̀pọ̀.

ìjọjúmọ́ ni wọ́n máa gbàgbàdà ni wọ́n máa sọ ọ̀rẹ́ aládùúgbò máa fi pọ̀ sí dáadáa ni ọ̀la aládùúgbò kan ló tẹ oníkan kò sọ ló àbí oníkan lẹ́kùnlé sì pé mẹ́rin wà níkan sálú. ẹlòmíì ní kò ní sìn ìwọ lọ́sọ pé ò ní sìn òun mọ̀ kó gbádùn àǹfààní wà ń bẹ̀ omi ẹyọ owó kan nígbà tó ní kan rí ọlọ́ládùúgbò méjì mo ní èwo ni kí n máa ṣe dáadáa sí jù ta ni kí n máa fún lẹ́bùn nù ọdún mo bá fẹ́ sẹ́bùn ẹ̀rí ọlọ́wọ́ adáhùn yìí pé ìlà àkìrọ̀ bíi ìná torí ní béèrè béèrè yẹn lọ́wọ́ ọkọ rẹ̀ ìjọ ọlọ́run sallallahu alaihi ẹni tẹnu ọ̀nà rẹ̀ bá súnmọ́ jù torí ee òun kọ́ yọjú. kọ́lé àwọn ni ẹ́ ìbọn ọmọ mi ti máa mú nǹkan lọ kọ́lọ̀ pé wọ́n onílò ní jẹ́ kọ́lọ̀ pé wọ́n ìtì ẹ̀rẹ́ yẹn gan. alihamdulilah ọlọkọ wọ́n ló lè dìde yìí ni à ọrí lè ń bodè lè yà kò lè gbé àbákẹ́ ń sọ máa jẹ́ nǹkan. ó ti kú nísìn mọ́ká má rìn sí òkú pẹ̀lú bí àwọn fi sáyé rẹ̀ bàtà fi sẹ̀ bẹ̀rẹ̀ lé kéwú dá ń kéwú lọ́jà gbà ní àwọn eléyìí nígbà bí ẹ̀yẹ náà lójú wọn máa fọ́n bí tó gùn dá wọn lójú dé hànàlá ẹnìkan lòun pàtàkì nísẹ́yìn sí ni wọ́n máa dákọ rẹ̀ káàkiri nígbà ní tá a bá fẹ́ sa Kùránì a máa ń sa Kùránì lọ́sẹ̀ ọ̀sẹ̀ sọ tàbí ká sì sá ní ẹ̀ẹ̀kan ní táàmù àwọn wá ní ìgbìmọ̀ ilé kí wọ́n á wá wọ́n máa wá bẹ́ẹ̀ ẹ̀sìn ọ̀pẹ́ kó tó di pé wọ́n sa Kùránì wọ́n kọ́kọ́ ka fáti àdílẹ̀ àti alif lamim débi ò láyé káwọn olùmọ̀bìlì òun náà wọ́n á fẹ́ gbé fẹ́ni tí wọ́n ń pè láàfà ní sẹ́yìn lónìí yìí tí wọ́n láàfà lákàní wọ́n gbé fún wọ́n fẹ́ gbé fún wọn ṣe ánẹ̀fún à ánẹ̀fún mi láwọn olóńsè tá a bá ní orí ìkà náà lórí ìkà tẹ́lẹ̀ tàbá ní ọmọ rí ìka ó lè rí ìka àyọ̀ǹda náà ló fi ka ń bọ́ ni mo ń lọ ọmọ náà gbé fún ọkà ìjọ ni mo wá ní lọ mi tó gùn dá lójú dé àwọn àfáà tó láwọn ń kó oògùn bọ̀ látẹ̀kọ́ àwọn láwọn parí lágége ń kó oògùn bọ̀ wọ́n dé báyìí wọ́n tẹrí ba fóògùn tiẹ̀ àtúgbé yẹn tún fún ọ ẹni wá sí sí àfáà jẹjẹrẹ tó yẹ gbowó sùn àtúgbé yẹn tún fún ọ àtúgbó oògùn tí wọ́n á jó fún ọ. subhanallah olùkọ́ ni ọwọ́ àtisẹ́ ẹtí ẹ ní o nígbà lọ́wọ́ ọba àlejò ẹlọ́dàárọ̀ láńkọ́ àpé gbogbo olóògùn lóògùn ògùn mẹ́wọ́ fi pa ìjọ tọwọ́ ọba ejò lọ́màṣá ìwọ̀n ejò bú náà ni àwọn ejò síhìrù yẹn náà ni o ọ̀sà báyìí ògùn ń bẹ bí tí ó kùn sáta ó ti fẹ́ wọ́ débi kíní aforo ní bàbá rẹ̀ ó ti po fóònù lẹ́nu ọ̀sẹ́ni kankan tó ti jẹ́ ọ̀yọ́jú àwọn lè wò pé à ká yọjú àbí kí n la kéèyàn má lọ kàdánwò ó fa àwọn ọjọ́ yẹn látàwọn ọ̀gá wa ni wọn àti ìwọ kúgbò ló ṣe afáfún à ẹ̀ dáadáa. ẹnití lọ ọmọ àdúgbò kan àdúgbò nílé rẹ wà lọ jìnnàjìnnà lọ sí rárá sí wọn láì fẹ́ yọ gbòǹgbò tó máa pẹ ẹyin ẹtì ẹyin mi ló máa sábà sí lọ sí rárá sí wọn ìṣòro bá dé kọkọ ọkọ nílẹ̀ kí máa ń sìn náà nì fóònù tún ní kírẹ́dìtì wà lórí ẹ wọn kì í ẹ pè wọn ẹ pè wọn ìbọn náà bẹ̀rẹ̀ náà àbí kẹ́sì wọ́ lọ náà rẹ rí bẹ́ẹ̀ ẹni tó bá súnmọ́ yẹn jù mo ní ká ti dáadáa sí o. àgbọ́yé dáre nu hadithi wọ́n ni ó ti máa yẹ wa yìí pé wọ́n sọ ìṣesí wa ká sọ dáadáa yóò máa mọ ohun tẹ́ ń kó wọlé o ọba ń kó mílíìkì wọlé àti tí ẹ̀rọ pé náà mo sọ ìmọ̀ àwọn ilé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń ṣe báwà dàní ẹni ń kó mílíìkì wọlé àti tí tí ojú gbogbo wa sì ń rí báyìí tí ó sì ó ń kó bí dọ́sìnì bíi méjì wọlé lóòótọ́ níyàwó sì lọ́mọ́ gbogbo adáàbí ń wò táwọn fojú méjèèjì wò yìí kò sọ pé ẹ lọ fún wọn nìkan bẹ́ẹ̀ àwọn tá a sọ fún náà ni pé òní ní kalẹ́ o bilisani hala bilisani makal torí nu wo ni dùn wọ́n ní yẹn gbọ́dọ̀ sọ ìsinsin yẹn kí yẹn sọ ìfura yẹn dáadáa ṣe ah, àrí àrí àrí ẹni di júùsì ah, bẹ́ẹ̀ ni àkọ́ ah, aláàjì ẹ̀nì ọ̀rọ̀ yẹn ò tí ì yé rárá torójú ti rí àní aládùúgbò tó súnmọ́ yẹn ọ ma mọ ọmọ ohun téèyàn ó wọlé nǹkan wọlé yọ ọmọ ọ yàtọ̀ tó jìnnà lẹ́yìn náà ni pé tí mo ti sọ tẹ́lẹ̀ aládùúgbò tó súnmọ́ yẹn òun náà ni ó tètè dáhùn bá o ẹ̀rí ló fi jáde fóun náà káwọn fún ká sì ṣàkólé tá a bá nù yìí. òun ni pé alẹ́ ní tẹnu ọ̀nà rẹ bá súnmọ́ téèyàn gan la kọ́kọ́. lẹ́yìn náà ìmọ̀ ní ṣáájú sẹ́ o ẹ ò yá wa Àìṣà radiyallahu ta'ala anha ẹ rí i pé wọn ò tí gbégbèsẹ́ tí wọ́n fi ṣèbéèrè ó ti ẹ̀ káà ní òṣèlú nǹkan yìí wá lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀ẹ̀kan tó wá náà ilé ilé nǹkan ló ń gbé ọdí àlọ́ ọgbẹ́ bùkún wọn lè yà lọ́jà lẹ́yìn ìgbà ló tó sẹ̀ wá wá ẹgbọ́ tíyẹn bá fẹ́ fẹ́bùn nínú ilé olúgbòjé ti bẹ lẹ́yìn ilé lẹ́yìn lọ ilé ìyá lọ́jà ìwé lọ́dà jù káwá sọ pé ilé olúgbòjé ni ah mo sì ti wá mú lọ ilé o irú eléyàn lọ wọn á ti ṣe palapala tán a máa lọ sí ìbéèrè lórí ẹ. ẹ̀rí pé nǹkan tó dẹ̀ wà nù àyà náà ni pé fasalu ahla zikri in kuntum la ta'lamun ẹ bá àwọn ẹni tó nímọ̀ tí ò bá yé yín kí yẹn díẹ̀ tó ṣe. àrèbáwaba alimami al-Bukhari rahimahullah nínú sahih rẹ̀ wọ́n sọ pé báàbù al-ilm amal ìmọ̀ ní sáájú ká tó sọ̀rọ̀ ká fi má sọ̀sọ̀ kù sọ̀rọ̀ ìmọ̀ ní ṣáájú iṣẹ́ káfí má ṣèṣe kùṣe. ìgbésẹ̀ tí àwọn Àìṣà radiyallahu ta'ala anha kan tún gbé mí báyìí ó tún jẹ́ kọ́ fún wa pé ìmọ̀ lọ́yẹ fún ṣáájú iṣẹ́ o. ẹnìkan ń pè mí níjẹta ó ní wọ́n bímọ kan ní US pé ó lójú kan pé àpẹẹrẹ dàgbà ah, nígbà tí wọ́n ní ẹ máa tọ̀ àwọn àpá àlọ́ pé dàjà lè ní gba wọn ni ẹ máa tàwọn àfa àlọtẹ ẹsọ wọn lọ ń kọ gbogbo wọn wọn sì pọ̀ ń gbòòrò káàkiri wọn á dárú gbọ̀n sí wọn á fa sòkòtò òkè wọn ò sì mọ túpẹ́ aláfi kán wọn ò mọ nú ẹ̀sìn wọn fẹ́ máa rìn káàkiri ìgboro rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ káàkiri bẹ́ẹ̀ oníṣẹ́rù ṣàṣìyà tí ẹ kọ́ máa wòrowòro bẹ́ẹ̀ títí dòní bí àwọn àhàdìsì dàjálù bó ṣe wá tó jẹ́ mùsàfẹ́ rọ̀ tó pọ̀ kánrin sèkà sọsọlá yàrá àtúnẹ́bà ọ sọ̀rọ̀ tó gùn dójú ẹ̀ nípa ọ̀rọ̀ dàjáàlì pé gbogbo ànẹ́bì ọlọ́run ní máa ń sọ ní máa ń ṣèkìlọ̀ fúnjọ rẹ̀ nípa dàjáàlì títà ànẹ́bì ló pọ̀ jù àwọn míì ń bẹ hanala débi pé sèkà náà Al-Albani rahimahullah ta'ala wọ́n dẹ̀ sì tún mú bí ká sọ kó di tíra kẹ́ lára ẹ̀ pé wọ́n sì fa àwọn kókó yọ láwọn àhàdìsì tí wọ́n kó jọ ó lé ní fọ́ọ̀tì lórí ọ̀dàjáàlì títẹ̀ yẹn ó fi jẹ́ sírífìlà tí ó kún láti bẹ̀rẹ̀ dé parí kò sí kẹ̀kẹ́ sọ́sọ́ pé wọ́n ó bì. Àlìmámù Mahdi ìyẹn nìkan lágbọ́n pa rẹ̀ pé bàbá rẹ̀ máa máa jẹ́ kọ́ kí ni o ẹ̀kọ́ bàbá nẹ́bí òun ní àjẹ́ ẹ̀kọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam. láàrin yín sáà ní àfẹ́rẹ́ akọ́lẹ̀ fún ọ pé wọ́n á bì yóò sọ̀kalẹ̀ náà ṣe kọ́ à ń béèrè dàjálì kí wọ́n bímọ kan ní us ṣe ìjú kan ló ní wọ́n ní dàjálì náà ẹ̀yà ọ̀dà tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kí ló kàn wá pẹ̀lú ohun tó ń sọ yìí tàbá wà fóun ni kí lójúṣe wa ní sẹ̀rí àbí ẹ wo arákùnrin kan tó bá nẹ́bí lédè sallallahu alaihi wasallam ètè mọ́ta sáà gbọ́lá lè kíámọ̀ kí lànà ẹ̀bí sọ fún àníṣọ́ sálámì rẹ̀ pé tó kí ni lálẹ́kì àwọn bá dé gan ìwọ ibi ìṣe wọ falafala yìí onígbì ẹ̀ kí ni ti palẹ́ ṣe kalẹ̀ dàlẹ́ ìyá mi. ìmọ̀lá àkọ́kọ́ ní ká tó ṣiṣẹ́ ká fi má ṣiṣẹ́. nínú àgbọ̀yé hadith yìí máa yé wa bẹ́ẹ̀ nítorí pé yàrá wa Àìṣà radiyallahu ta'ala anha béèrè nípa àlàyé yẹn ṣe aládùúgbò ni mo ní ká ní kí n fún dáhùn yìí pé ah, ẹni tó bá súnmọ́ ẹnu ọ̀nà ilé rẹ̀ jù ìyẹn ni kò ṣẹ́gun fún nígbà tẹ́gùn yẹn ọ̀bá jẹ́ yọ̀kan lọ wọn lọ bó di ẹbẹ̀ ẹ̀bẹ̀ tó bá pọ̀ yóò kárí àárẹ̀ gẹ̀ẹ́dù ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ ní gbogbo wọn ní òfin ìdìbò àgbàgbà à à ah, nírọ̀ ah, ohun tó kan àfáà ọjọ́ kan gbogbo wa ni o. wọn làá fi ń sọ àwọn ẹlẹ́hàá wa ṣé kí wọ́n máa bá àwọn èèyàn ṣe é. ẹlòmíì alọ háyàwó ẹ lẹ́yìn ìgbà tó ti bójú náà tó ha mọ́ lébù ní pé kó báwọn yẹn ṣe ládùúgbò rárá wọ́n bá ti ń ṣe dáadáa wọ́n fẹ́ kó mọ wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n bá ti wà níbi tí tàṣàtúrò rẹ̀ wà káàmì ó jẹ́ kó wà ń bẹ́ẹ̀ tí ò ní pálapàla bí wọn fún fèrè ń bẹ́ẹ̀ ó jẹ́ kó wà ń bẹ́ẹ̀ ìgbà ẹ̀mọ̀pẹ́lẹ́ aláwa ya nàbí àníbí náà ni àwọ̀ lè wà bàbá ti fẹ́ díẹ̀ torí a tún ní nǹkan tá a ṣe lé gbogbo àwọn òṣèṣì yẹn ọ̀nà tá a fi ń ṣe dá wà nìyẹn ẹ wo àwọn àfárikọ yìí bó lẹ ti ṣe wọbẹ̀ tèmi à sọrí kìlìmọ̀ àìmọ́là ìbáṣepọ̀ ní àtàkárà àwọn tó wà rajà lọ́dún yẹn wọ́n bá wọn sọ̀rọ̀ gbẹ́tọ̀ ẹ̀sìn kan sì ń bẹ́ o ó múrun wá ó mú nǹkan báyìí wá o wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ bí nǹkan yìí ó sì máa wọra nìyẹn pípọ̀ nínú àwọn ẹlẹ́yà àwọn òṣìṣẹ́ kankan mọ́ pẹ́ lára àwọn obìnrin yòókù ló fi já pé òǹkà wa tá a máa ń ríra wa náà là ń ríra wa látijọ́ yìí àlésì àìsí dá pípọ̀ wa náà ló ń fà àwọn àfa ẹlẹ́yà àdá ọ̀pọ̀ ẹlẹ́yà ẹlẹ́yà ní ọ̀dà láàfi lésì látijọ́ yìí wọ́n á rí pé ẹnìkan wá jòkó ìjókòó wa yìí níta tó ń ṣe nísìnyí ọmọ tá a bí gbà dáhùn gan báyà náà ti fẹ́ẹ́ pé bí ọdún bíi mẹ́jọ ẹlòmíọ̀rẹ́ nìkan mú wá rí àìsí dáná ni àwọn tó ń lọ ọ̀pàdé òṣèlú gan sọ fún ara wọn pé ilẹ̀ ń bọ̀ yìí o ẹgbẹ́ wa ẹgbẹ́ dáadáa lẹ́gbẹ́ oníkùkù yìí o kẹ́rẹ́ fi bọ̀ ní ọ̀túnla kọ́ máa jẹ́ márùn-ún yìí wa o ìgbà táwọn ẹni tó wá irú ẹ̀ <laughs> ìgbà táwọn ẹni tó wá gbérú pálapàla bẹ́ẹ̀ dání tó ń sọ pé káwọn ọ̀pọ̀ ẹni tó gbé dáadáa dání. ẹ jẹ́ ká ká bá àwọn aládùúgbò lò dáadáa tó bá rẹ̀ lọ́ọ̀kì àtàlà òkè àná káfíọ̀. ẹ̀fọn sọ̀sọ́lá lọ sí ẹ̀yáda yahudi ẹ̀ ibnul yahudi ẹ̀sọ̀sọ́lá lọ sí ọlọ́sí ẹ̀yáda rẹ̀ ọlọ́bẹ̀ wò ọkẹ́ kó má lọ lóòrèkóòrè kan ni. yahudi yẹn máa ń wọlé sọ́dà ẹ̀sọ̀sọ́lá tí máa ń ṣe fitima nẹ́bí ń gbà mí sọ̀lọ́ àṣàlọ́wọ́ rẹ̀ ẹsọ sọlá ń lẹ lọ wò ó dẹ bàbá bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ báyìí ọwọ́ àríkẹ́ á ti ń sẹ́ni sẹ́wọ̀n pé yẹn ni o ti rojú jálàsà àárẹ̀ tó ń sẹ́ni ah, tó tọ́ba wọlé òun ni ò ní í já sọlọ́jọ́ àwọn sọ̀sálà wa ń wí kẹ́límọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ọmọ yẹn wá gbójú wo bàbá rẹ̀ yẹ̀hódì jíù lòun náà yẹn bàbá yẹn àwọn àtọ̀ pé wíwú dáná bíi ni kò wí bọ́mọ yẹn ti wí nìyẹn ó wí lá ilaha illallah báyìí bẹ́ẹ̀ mi ti bọ́ lára ẹ̀ nìyẹn. àníṣe sáláwá tó sọ alihamudulilayi lẹ́ni àǹkọ́sà gómìnà náà ọ̀pẹ́ ni fọlọ́run tó láàánú kí ni o nínú náà. kí ló fà yẹn fẹ́ nìyẹn tó ń fi sọ oríire dọ́ra sí yẹn ìṣe dáadáa táwọn sọ lóòótọ́ dáadáa yẹn ò ní ju dáadáa ládùúgbò lọ abẹ́rẹ́ ni a ti ń gbàgbọ́ yé dáadáa ọ̀rẹ́ lọ́ọ̀kì kó tún bá a sọ̀rọ̀ ìgbà tọwọ́ tiẹ̀ máa ń bá yẹn jù náà nígbà tí yẹn bá wà lọ́wọ́ ṣòro obìnrin kan kọrin yóò kọrin yóò ló ti fẹ́ tó ti bímọ fún rẹpẹtẹ wọn á ti fira wọn lẹ ìwà wọn ọkọ mi sáṣọ wa dá wàhálà lẹ kó tóbi ní ńlá kò lè tó rù mí yé o ṣùgbọ́n lè pọ̀ mí dọ́jà ẹ̀hẹ́n ní dàgbà tó mi lọ́jọ́ orí ṣùgbọ́n yóò pọ̀ mí lọ́jà tí ó sì ní mọ̀ fóun gbé yẹn ẹ̀ẹ́dà tẹ́bi sẹ́ra jù lọ ẹ̀sìn gbà. lẹ́bi pẹ́ẹ́lí kẹ́sì wọ̀ pé kó o di ẹ̀wọ̀ bàtà tẹ́lẹ̀ mi bọ́lẹ̀ báyìí níjọ́ tí ó débẹ̀ báyìí lọ́ba rí ọmọ rẹ̀ bọ́mọ yẹn náà ṣe tó nìyẹn ìyẹn àkọ́bí rẹ̀ kì í sàgbà lọ́mọ náà ọmọ náà ò ti parí ìwé mẹ́wàá ọba gbọ́ tí pé ìyá kìnnìkan ọwọ́ abẹ́rẹ́ ọwọ́ agbọ́n tọmọ yẹn lẹ́tọ́ ń pè kíní báyìí ni ọmọ yìí bò ló jẹ ọmọ mi náà ni láti jọ ni ní ọba rárá. òun wò pé nǹkan yìí ti fẹ́ di sòrò báyìí ìyẹn máa ń tọ̀nà wọlé bẹ́ẹ̀. ti wù mí àwọn ọmọ yẹn ni wò ẹ̀yin ti yín èèyàn ọba àtòbí ra bàtà tó o bá di láìkẹ́ àfọ̀ fẹ̀ǹtẹ̀ ẹ̀hẹ́ àfọ̀ oníwò pé ó tóbi ra bàtà àfọ̀ ṣe bá ṣe bá ṣe àfà kàtìkàtì ṣe àfà kàtìkàtì kan tó fẹ́ òun ló fọ́mọ lọ́mọ gé o àdẹ́wò wàhálà àdẹ́wò pọ̀ lára àwọn bọ́dàsì yẹn tó ṣe pé kéèyàn tó lọ tẹ̀lé yẹn lọ tọrọ ìyàwó kan ó yẹ kéèyàn ronú sí dáadáa kéèyàn máa padà sàbámọ̀ pé ta lọ́rẹ́ mi òun ló ọfọmọ lọmọge ọmọ yìí parí ìwé tó ti lóhùn ọfẹ àjọmọ ah, yóò kàwé dẹ olóhùn ọfẹ jẹ́ ó parí ìwé yìí ó sì fẹ́ fi sẹ́lẹ̀ kejì jẹ́ ó parí ìwé ó sì à ah! olóhùn ti láìkẹ́ báyìí pé ó ṣe pé yóò wọlé bá ṣe ọlọ yóò lo ìjáàbù tó alhamdulillah wọn bá lọ́dà subhanallah ìgbà tó ṣe bọ́kùnrin ní máa ń ṣe pẹ̀lú obìnrin dẹ́ wọ́n aláhi wọn máa gbá àwọn bàbá wa dìde tí wọn kẹ̀dí wá sí ọ̀nà ọ̀sùn bẹ̀ yẹn tí wọn ń bẹ̀ ẹ́ títí fa tó ló wọn fẹ́ mọ́ ni ó ti padà sílẹ̀ báyìí. ṣíṣẹ̀rí ọ̀wá sọ fún ọ bó sì mú obìnrin tí ó sanra lọ́jọ́ iwájú tí wọ́n bá fẹ́ ìdí ọ̀sanra kátẹ̀ láwọn fẹ́ ìdí ọ̀sanra kéèyàn tóbi dà yọ pọ́n ẹ̀ bàbá àdarí kéékèèké amọ̀ nǹkan tó ti rẹ́ẹ̀kì wa pẹ̀lú. subhana ẹ o mọ ọrọ di aláwọ tí a lè gbàdọ bẹ fẹ ọmọ àlè ìjọ kìnìún àná bó ló ẹ ọkọ wo owó ìjásẹ rẹ obìnrin tó bá fẹ́ sinra àṣírí yẹn gbọ́dọ̀ tún nù jásẹ àìjókòó táwọn àfáà ni òjé kẹ mọ nǹkan ní òjé kí òye òye tó obìnrin tí ọba sírì lórí pé ọgbẹ́ wí kíkí wàá rí níjà sẹ́rẹ̀ bèbè eléyìí yọ ọgbẹ́ débi pé ti sẹ́ra tí ó ṣe gbogbo ohun tẹ́ ẹ máa ń rí àtọ̀rọ̀ ọba àti pepsi èyí ó rí ọjẹ́ wàá ti mọ̀ mẹ́. jásí pé nínú ibi tí àfáà ọmọ rú ojọ yẹn kíní ìjásẹ̀ yẹn wà mẹ́ ẹ ti mọ̀ kíní ibi àṣírí ọwọ́ àti wá dẹ̀ nǹkan wò pẹ̀lú obìnrin ọmọge ọ̀nà ìwò náà bá lòun padà rí i pé lẹ́yìn ìgbà tó ti fọ́gbọ́ bàkárà rẹ̀ tán tọ́ba tẹ̀sẹ̀ pé nígbà tí wọ́n fẹ́ múra yọ wọlé fọ̀ wọlé ló tẹ̀sí fún mánéjì jẹ́ ó ti dẹ̀ nǹkan wò pẹ̀lú ẹ̀gbọ́n bá mi owó òpin lọ́jọ́ iwájú lọ́sàn-án pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa aládùúgbò wa dọ̀wọ́ wa ẹni tí ilé rẹ̀ bá súnmọ́ lé wa. òun là kọ́kọ́ kásẹ̀bù kákun lẹ́gùn ẹyọ kan ti ń bẹ jẹ lọ lọ́wọ́ bá tẹ̀ wàá kọ́ ajọ́ àwọn yòókù bí mo ti lọ nìyẹn gbogbo wọn náà tí náà bá dé àbí nǹkan tó yẹ kí wọ́n rìn lọ́wọ́ dé kí wọ́n máa jà sí fèmí ni ìwọ ni bí sàlẹ̀ jẹ́ wọn tọ́lọ́ bá wọn rùmàlà wọ́n bá ti rùmàlà mẹ́kókò mẹ́ wọ́n sà jẹ̀bi sí tasátòrò yẹn máa wà káàmì tí wọn ò ní fi yàwó àfáàsẹ̀ sí. gbogbo jùgbẹ́lẹ̀ jùgbẹ́lẹ̀ yìí àbí ẹlẹ́yà gbogbo jùgbẹ́lẹ̀ jùgbẹ́lẹ̀ yìí kẹ bá wọn fẹ́ bá a ṣe kíní ẹ̀ka gbogbo jùgbẹ́lẹ̀ yìí kò mẹ́ à tó ń gbà yẹn lèèyàn sọ pé kí àwọn èèyàn ó jókòó tó kó sì jòyè wọn pé ìbá sì wà mọ̀ngbà tẹ́ máa wá sọ pé gbogbo jùbẹ̀lẹ̀ jùbẹ̀lẹ̀ yìí àwọn ò ní fẹ́ gbogbo eléyìí òun ni ò jẹ́ kí àwa máa ń bá àwọn èèyàn sí yóò jò yé bẹ́ẹ̀. ọ̀rọ̀ bá nìyẹn di bẹ́ẹ̀ sẹ́ni ọba súnmọ́ léèyàn jù káwa da sun àwa tá a já fa káwọn ìyàwó wa náà dà sí wọn. atúbọ̀ sójú ọ̀nà mi báàbù ẹ̀dẹ̀nà pẹ̀lú ẹ̀dẹ̀nà mìnàlì jìrọ̀ oníkẹ́gun lóhùn nìkẹ́gun ní aládùúgbò ilé kìíní òun là kọ́kọ́ ilé kejì òun ni kejì wà á kẹta láti gbọ́dọ̀ máa tó nìyẹn. wọ́n ní hadathana al-Husayn. حدثنا الفضل بن موسى عن الوليد بن دينار عن الحسن انه سئل عن الجار فقال أربعين دارا أماما وأربعين خلفا خلفا نعم وأربعين عن يميني وأربعين عن يساري كذا حديثي إسناده هو ضعيف torí wọn ní wọn gba nìkan ní aliwali dùbùn dìínà tọwọ àmọ́ hadithi afáwa Yahya bin Ma'in wọn ní arákùnrin yẹn dọ̀ọ́yìn òun ní ká lọ́wọ́ inú tahdhibul kamal hákàn níbẹ̀. wọn nínú báàbù yìí bákan náà ìgbà wa mi tó alátọ̀dọ̀ afáwa bíi Hurairah àti Ka'b bin Malik àti yàwá Aisha tí lọ gbé bá bẹ́ẹ̀ àti látọ̀dọ̀ ìmáàmù sórí ìyẹn náà jẹ́ mọ́sálà wọ́n ní gbogbo ẹ̀ náà pátá gbogbo ọ̀nà tá a àdìsí ìdọ̀ àyè fún gbogbo ẹ̀. àbọ̀dé ọdẹ wà nù àṣìlẹ̀ṣìlẹ̀ àtọ̀tọ̀ àyè fa ìlàlámàtí ti hadith yẹn wọ́n sọ fún wa yìí pé alfallu bin musa ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ walid bin dinar an al-hasan ó ní wọ́n bí léèrè nípa atala aládùúgbò ó nílé ogójì níwájú rẹ̀ ogójì lẹ́yìn rẹ̀ ogójì lọ́tún rẹ̀ ogójì lósìn rẹ̀ ajásìkò onísìnyí mọ́ nìyẹn orí gbọ́wọ́ wàhálà láàyè alẹ́ ìtàlẹ̀ hadith wọ́n máa ṣe o hadith yìí sátìlẹ̀ sá tó díẹ̀ bó ṣe wá lẹ gẹ́gẹ́ bí ṣe àwọn àfa wa. àgbọ́yé dá àgbọ́yé ń bẹ ni pé kákọjọ ọjọ́ oyé wa pé nígbà táde sì yẹn ti lẹ ẹnu àwọn àfóòkù lórí wípé mo láládùúgbò bẹ̀rẹ̀ sí mo lọ parí sí àtẹ̀gbọ́ bí ó bẹ̀rẹ̀ yẹn ti clear àbẹ̀kọ pẹ̀lú hadith ìyá wa Àìṣà ṣùgbọ́n mo ló parí sí ẹnu àwọn àfáwọn òkò lórí ẹ̀ wọ́n lọ́wọ́ alásọ̀dọ̀ sọ mọ̀nsẹ́mi ànidáà fàhùwàjà tó o bá pariwo nulẹ̀ ẹni tí ọba gbọ́ gbèrè yẹn aládùúgbò ni. a sì lè tún sọ wípé tí wọ́n bá pèrún tẹ́ẹ̀dì gbọ́ mi tí wọ́n bá pèrún gbogbo ẹni wọ́n bẹ ti lè gbọ́rùn yẹn láì lo kinní dá ń lò yìí ni o aládùúgbò ló ń tọ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abi ó ṣe sọ̀rọ̀ yẹn sáńdé mọ́lẹ̀ díẹ̀. àwọn míì dẹ̀ sọ wípé ẹni ó bá kírun àsùbá pẹ̀lú ẹni mọ́sálásí aládùúgbò rẹ̀ ni ọ̀rọ̀ yóò clear rárá tí wàá fi hàn fẹ́ sọ àsìkò oorun yóò fẹ́ le díẹ̀ o kí hàn dẹ̀ sì wá láti bí òkè gbégi kọ́ wá kásùbà látẹ̀yìn afẹ́ lágbára tí wàá fi hàn sọ ọ̀rọ̀ àsìkò oorun dé ẹ̀hẹ̀ ṣe sàwọn ọlọ́kọ̀ yẹ́s tẹ̀wọ̀n bá àwọn owó pé táwọn bá dẹ̀ ti kírun kẹ́kẹ́mẹ́kẹ́mẹ́ báyìí wọ́n ti gbèrò díẹ̀ tẹ́lẹ̀ o pé káwọn kẹ́ kó yókùn sí káwọn ti tètè bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn iṣẹ́ wọn ló gbà bẹ́ẹ̀. mọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ẹni ọba káṣù bá pẹ̀lú ẹ pàhùwà já àrínú àwọn àfáà tí wọ́n ní aládùúgbò rẹ ni torí tí èèbá ta aládùúgbò àtúbá níyẹn kó bí ìkọlọ sókè dà ọkọlọ káṣù bá. gbọ́dọ̀ kàdà gẹ́ńkọ́ gbogbo kòtò bí ó ti kó sí káàkiri lóríṣiríṣi bẹ́ẹ̀ mo fi hàn pé aládùúgbò ní nǹkan yẹn máa ń rọ̀ lọ́rùn jù. ẹ̀rí aláwa Àìṣà radiyallahu ta'ala anha wọ́n láwọn náà tún sọ yìí pé ilé ogójì lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan ni àgbọ̀ yẹn fún ara wọn bẹ́ẹ̀ pé ilé ogójì lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan inú ńlọ́kà ńlá ládùúgbò rẹ̀ lórí pé wọ́n fẹ́ kọ́ da nílùú lórí pé tọ́ba gbé gbàgbó kánsílọ̀ gbogbo wọn ni wọ́n tẹ̀ ká mọ́ ilé ogójì gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan gan sọ́fẹ̀ fún bẹ́ẹ̀ gan náà. àwọn afáwa ni gbogbo oríṣi ọ̀rọ̀ bíi mẹ́ta tàwí pátá ọ̀sọ́ kẹ̀kẹ́ tọ́lá láàfin àmẹ́ o ìgbẹ́ni ọba ti gbọ́rùn aládùúgbò ni ẹ̀rọ ọba kásù bá pẹ̀lẹ́ aládùúgbò ni àbílẹ̀ ogójì lẹ́gbẹ̀ẹ́ kìíní ẹgbẹ́ kejì kẹta kẹrin aládùúgbò aládùúgbò gbogbo wọn gbogbo ẹ̀ pátá ó ẹ̀rí ṣùgbọ́n èyí tó wá correct jù ni pé gbogbo nǹkan tá a bá mọ̀ sáládùúgbò lọ́dọ̀ wa láládùúgbò. المعروف عرفا كالمشروط شرطا òun tá a bá mọ̀ báyìí ní nǹkan tá a ti mọ̀ lọ́dọ̀ wa ó di nǹkan tí tá a gbé dájọ́ lé lórí ni ó dàbí má jẹ̀mú rẹ̀. ẹ̀wọ̀n ọ̀rọ̀ sáfàrò ni ẹ̀rì pé ibi táwọn afá padà sọ̀rọ̀ lọ́nà ni pé ń bẹ bá ti ń pè nírìn àjò lọ́ba sọ pé túráfùlù ajásíkò dẹ̀ sí máa kírun kúrú nìyẹn mẹ́rin máa di méjì mọ́ lọ́wọ́. sọ nípa bẹ́ẹ̀ ń táwọn afá ti mọ̀ tádàmú yẹn ọba ti bàjẹ́ àfi máa yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àǹkí tádàmú yẹn bá bàjẹ́ àyọ̀rọ̀ ilé ní sàládùúgbò mi lóòótọ́ ìyẹn lè wí bẹ́ẹ̀ bóyá ìyẹn bẹ́ẹ̀ fi pẹ́ nìyẹn sákìsì òtí rẹ̀ ẹ̀rẹ́ fi pẹ́ nìyẹn sákìsì sàládùúgbò bá yẹ páládùúgbò mi ní ọ́ nígbà tó ti gbọ́ yẹn bọ́yẹ kó sí nǹkan báyẹn sàládùúgbò mi ọ̀rọ̀ yẹn ti ń kílíà nípa bẹ́ẹ̀ bí hadith yẹn ṣe rí nìyẹn lẹ́yìn náà ọ̀yà. حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا عكرمة بن عمار قال حدثنا علقمة بن بجالة بن زيد قال قال سمعت أبا هريرة قال ولا يبدأ بجاري لأقصى قبل الأدنى wàláàkì yóò jẹ ọbẹ̀lẹ̀ adínà ọbẹ̀lẹ̀ àkóso. eléyìí náà ó dẹ̀ sì tún lẹ̀ nítorí pé ẹni tí wọ́n gbé ní alikọ́mọ̀ yẹn láyọ̀ ọ̀rọ̀ fún ọmọ gẹ́gẹ́ bí alimami zahabi rahimahullah bí wọ́n ti sọnù alimizan bishiru abdullahi òun náà sọ pé ẹkẹrìmọ bùnà àmàr ó fún wa nírò pé alikọmọ sọ fún wa bùnà bẹjáàlà bùnà zayd wípé mo gbọ́ àdàkùnrin ọ̀rọ̀ jẹlẹ ọtàlá ó ní wọlá yóò bìdá òbí járe he wọlá yẹ bìdá hu bì járe he la akọsọ ọbìlẹlẹ ẹdẹnà kọ bẹ̀rẹ̀ ẹ̀bùn lọ́dọ̀ aládùúgbò tó jìnà ṣáájú èyí tó súnmọ́ ṣùgbọ́n kọ bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó súnmọ́ ọbìlẹlẹ akọsọ ṣáájú èyí tí ó jìnà ẹ̀rí káṣẹ̀ ní àfi tiẹ̀ lẹ bẹ̀tẹ̀ àti níwọ̀n jẹ́rìí sí tẹ́lẹ̀ àbí ìfẹ́ ẹni tí ilé rẹ̀ bá súnmọ́ jù ní ká fún bẹ̀tẹ̀ ó lẹ tòun ti máa ṣe rí mu tó jẹ́rìí sí àgọ́dọ̀ wá torí ẹ̀ ká sọ wípé ó lálàáfíà. níbẹ̀ yẹn ni ó ti máa yé wa wípé kullama qaruba al zada haqquhu ala jarihi al-aqrabi gbogbo ìgbà yòówù tí aládùúgbò bá ti ń súnmọ́ tó bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ tá a máa ṣe fún ni ó ti máa lé sí. wọ́n fi hàn yí pé tọ́wá ṣe yí pé nǹkan yẹn wá pọ̀ tọ́fẹ́ tayọ̀ ọ̀dọ́ ẹni tó lẹ́nu ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ léèyàn ajásí pé ẹni tó lẹ́nu ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ léèyàn tí ẹ dẹ́sì máa pọ̀ ju tàwọn yòókù yẹn lọ. ọ̀rọ̀ bá rìn ẹ́ sí yé sọ wàhálà kàdà. Ah, ojú ọ̀nà ọgọ́ta wọ́n sọ pé báàbù mọ̀nà àkọlákọlì bàbá alàlìjà ojú ọ̀nà ti ń sọ nípa ẹni tó tilẹ̀kùn má ládùúgbò ó tilẹ̀kùn lé rẹ̀ kò jẹ́ ó lè máa wọ ọbẹ̀ bó ṣe wù yàtọ̀ sí yàrá ìyàwó rẹ̀ ò tó di oníjọ́kùnrin ọlọ́kùnrin wọn máa wọ ọbẹ̀ o gbọ́n àwọn obìnrin lè wọ̀ hátà bí yẹ ṣe mùsùlùmí náà rí àbí wọn ò lè wọ̀ ọ́ àdáhùn ah, àwọn lè wọ ẹnìgbà yóò parí ìjẹjọ wọn lè wọ náà fọláwọn àwọn yahudiyat alikawafiru aliyahudiyat alikawafiru wọn máa wọlé tọ̀ yàrá àyìn sọ̀rọ̀ jẹ lọ́wọ́ tàlà àyìnká tí wọ́n á dẹ̀ rojú ẹ̀ báyìí ẹ̀dí ọgbọ́dọ̀ tilẹ̀kùn mọ́ wọn ìwọ náà tí wọn náà jọkùn ni wọ́n máa fún wọn láàyè àbí tó bá rí kó lè ń bẹnu wọn gbà yẹn gbàtẹ́ ọba wọlé ìwọ náà ó jókòó ń bẹ̀ gbà yẹn. tó fi máa sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ wọ́n máa di nǹkan rẹ̀ kó. Malik bin Ismail تأتي قاعدنا أيا حدثنا مالك بن إسماعيل قال حدثنا عبد السلام الليثي عن نافع عن ابن عمر قال لقد أتى علينا زمان أو قال حين وما أحد أحق بديناره ودرهمه من أخيه المسلم ثم الآن الدينار والدرهم أحب إلى أحدنا أحب نعم أحب إلى أحدنا من أخيه المسلم سمعت النبي صلى الله عليه وسلم يقول كم من جار متعلق بجاره يوم القيامة يقول يا ربي هذا أغلق باب وجودي فمنع معروفه سبحان الله ó gba àwọn nǹkan tá a fẹ́ máa kà fúnra wa yìí ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe ní ọ̀run ìṣe fẹ́ kákẹ́ wa kọ kó o ti pé tí wọ́n bá padà tún fẹjọ́ ẹlòmíì sùn báyìí á tún káyàn láyà gan. ìgbà ní ọdún àwọn sọ̀rọ̀ aládùúgbò lágbájá náà ń bẹ̀ ń bẹ̀. ẹgbẹ́ bá ti pé báàbù yẹn báàbù mọ̀nà àrùn lákọlẹ̀ bàbá àlàlíjà ojú ọ̀nà tí ń sọ nípa ẹni tó ti ẹnu ọ̀nà mọ́ aládùúgbò ó ti ẹnu ọ̀nà mọ́ kò jẹ́ wọlé láti lè wá bá wọn jẹun àbẹ́sì gẹ̀ẹ́sì àbí láti lè wá gbádùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ilé aládùúgbò rẹ̀ ìwọ́n tó ọba máa ń ti ẹnu ọ̀nà rẹ ajásí pé wọ́n máa sin ènìyàn o náà wọn pé tó bá tẹ̀ sí pé wọ́n jẹ́ olè wọ́n á kó lè láládùúgbò ẹ̀ wọ́n bá jó lè wọ́n á yà tì í ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ jókòó ó dẹ̀ máa fi sọ dáadáa sódà kó má fi kó gbẹrù ẹ̀ tán. Malik bin Ismail wọ́n sọ fún wa yìí eh, pé Abdulsalam uh, Abdulsalam ọlọ́wọ́ látọ̀dọ̀ Lais látọ̀dọ̀ Nafi' látọ̀dọ̀ Ibn Umar ó ní àsìkò kan mà ti ṣẹlẹ̀ rí kò sẹ́nìkan wa ma ahadun ahaqqu bi dinarihi ẹnìkan ọ̀dá ni owó ẹnìkan ọ̀dá ní owó pound nígbà yìí ju ọmọ ya rẹ mùsùlùmí lọ subhanallah wọn làwọn ti lògbà kan rí ẹwọ bá nẹbi ti rè wọn àti káwọn sàhábà gan eh, tí wọn tó kò láyé ní nǹkan ní ti ń yíwọ ẹ wá wò ó rí ibú ní oṣù pọ̀ tó láti gbà yìí ló ti ń burú pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àfi kẹ́rọ̀ ìkóró òde làwọn àwọn olólùrí jù nǹkan yẹn ti rọra bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà yẹn ẹ wá wo bó ti wá wọ́ sí tòun ó ní àsìkò kan tiẹ̀ ti lọ lè wà lórí ṣe pé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí <clears throat> dínẹ́rù rẹ̀ pàrọ̀ rẹ̀ àti sílé rẹ̀ tó wá lẹ́tọ̀ọ́ sí jọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ ó yẹ pé tí mo bá ní nǹkan báyìí mo gbà gbogbo mùsùlùmí lónìí. àwọn ni ọmọ àwọn alẹ́ òfin wé sísítẹ́ẹ̀mù kan nínú sísítẹ́ẹ̀mù ayé àwọn pé sísítẹ́ẹ̀mù ayé kan ń bẹ tó epo rí burúkú lélẹ̀ yẹn. ah irú ìjọba tí ìdí àgbọn fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ni èpè tẹ́nìkan bá páàkì ọkọ̀ ọkàn fi kọ́kọ́rọ́ sínú rẹ̀ láì ọba ti fi si èmi ọkàn débi èmi ọba gbé lọ àárẹ̀ ń ṣe ọkọ̀ tẹ́mi rà bí kódà bọ́ jẹ́ iye bọ́ jẹ́ yẹrí sí tọ́lẹ̀ wa nǹkan gbà náà nǹkan tọkọ̀ tiẹ̀ ní àbí tèmi wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. wọ́n á tọrọ ẹ̀ nínà ó ìyẹn tako sunnatun kauniyya kọ́lọ̀ nǹkan pé báyìí ti máa rí ni ẹlòmíì lè nínú àwọn mùsùlùmí ó tún lè hasana sísẹ́mù yẹn àwọn ìṣẹ̀ràkìyà ẹ má lè wá lóko mọ́ ẹjọ́ àgbàdo gan lẹ ńlẹ wa ẹ má lẹ wa lágbàdo mọ ẹ dàgùn ẹ má bínú ẹ tọ. wàhálà yìí sísẹ́mù gbadagbada ni ọmọ ìyá mi kan wà kàmọ́ẹ̀ ọlọ́nkọ́ bá ń sọ ìmọ̀ bí ó wà ń sìn ọdún kan náà lájọ wọ fásitì èmi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi lẹ́kọ̀ọ́ mo wá ń lọ sí kí wọ́n jọ yẹn òun náà ló ń lọ ọwọ́ yun ní ọlọsí economics ọmọ náà lẹ́ẹ̀kì mi pọ̀ economics lọ́wọ́ àlọ́sí ìjọ tí wọ́n á bẹ̀rẹ̀ sí tó ní à ah, àbá ẹtún bẹ́ẹ̀ gbọ́ kíní táwọn lọ́ọ̀kọ́ yìí yé jà wọn lọ àwọn wò pé sísẹ́ẹ̀mù eléyìí lọ dánú àwọn ah, à orí ibúlé léyìn rẹ lẹ́yìn ìgbà tó lọ sọ pé ahum yaqsimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajatin ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما أما جرى والله bọ́ọ̀lù mi ó di akówójọ eléyìí tó ń wá wa tí ò rí kójọ wọ́n bá sì gbọ́kọ̀ yọ máa rọ lóhun tó lè nídìí ẹ̀ kó má mọ̀ dúnra nírọ̀ àti àlọ́kọ̀ ní olójú ọkọ̀ lè gbé lòdì wá tí wọn fi nílò yẹpẹrẹ yẹn torí bàbá ṣe ní làásà lè ju ẹni mẹ́fà lè gbé lọ bàtìrì lásán lè ju ẹni nígbà tá a ti ìrọkọ̀ ńlá tá a ń lò nísìnyí ta máa ń gbé yìí tá a máa ń fún pọ̀ mọ́ bẹ́ẹ̀ àwa náà máa kọ́lé dárí ìgbà tó ti bá ń lo nílá ìyáàdì àkọ́lé wá ti yàtọ̀ ẹni tí ọba gbàlejò wa kí á ronú sí yóò ronú sí dáadáa pé àmọ́ bá a ṣe wọn rẹ́ ti pa alábẹ́kúta wọ́n ti báyìí pé wọ́n kọ́dà wọ́n tún epo sínú ọkọ̀ àti ń dalẹ̀ báyìí ni torí dààmú ti bá ọkọ̀ ọ̀gá ọkọ̀ táwọn eléyìí gbé wáyìí àwọn eléyìí sáfà àti orí nǹkan jẹ so ká má mọ̀ túnra bẹ́ẹ̀ tá a bá fẹ́ fi sìn. àbí yẹn tún fẹ́ fi ṣe dáadáa mí níbi tí ń lọ nìyẹn. nga ọ̀rọ̀ ọmọ ìyá mi sọ́lù ọkọ̀ yìí ní àjọ nílùú bá ń gbọ́kọ̀ yìí à ń lò dé ìyàwó. ìyẹn ó tọrọ rẹ̀ dáadáa àwọn ní olè sọ pé àfihàn sí lọ bí sẹ́ńdẹ̀ lẹ́pẹ́ ẹ̀yà iná ni. àbẹ́ ti gẹ̀ẹ́dì tí òfin ní mọ̀ dúnra pé wọ́n lọ́wọ́ tọ́lọ́run sì sọkọ̀ ọmọ ìyá mi ni mo fẹ́ lọ yìí kò yẹ kí n wá àbí àfa àti wọn ni ó ti wá àbí tí wà ní ti kólí bàjẹ́ láì ó ti ìdájọ́ bá yẹ lójú ti pa mọ́ ara ẹ lọ à ẹ lò dé wá sí ilé jẹ à bí ọlọ́run ti fi káwọn èèyàn ní kó má mọ̀ dúnra nà ẹ̀rí ńgbà tó ń ròyìn ìgbésí ayé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àbọ̀ oníwó kò kò kẹfà ìtọkọ bírídà tó ní ọ̀rọ̀ adá tí wọ́n lè jí bá lo ṣó mọ́ anafusiha fa arọha ayaman samani ẹri òkè ńlá sọjẹ kìkìdá góòlù ráì wọn lọ wá bá nàbí alẹ́ bì nìkan lórí èyí táwọn èèbó sì fi súnmẹ́ǹtì wò ni wọn ọlọ́run lọ́mọjọ́ tí wọ́n lò mẹ́ wọ́n pẹ́ ń bẹ̀ kẹ́ wọ́n lè lọ kágọ̀ ọbẹ̀ àbí kí wọ́n kọ́lé wọn bẹ́ kó tó di pé wọ́n ti tẹ́sí pé góòlù ń ń bẹ́ àbí kíní kan ń ní abẹ́ àpáta nígbà àwọn òkè ńlá yẹn gan ló dìídì wàá gbé rẹ̀ bá nàbí kéèké dá góòlù ní mi. òṣìṣẹ́ ọlọ́run góòlù ti ẹ̀pọ̀ lára tiẹ̀ ó tún àwọn míì tí wọ́n jù ọ lọ. wọ́n dá sọ oríṣiríṣi nípa zodo òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ọba ọmọ nira ọmọ ọdún rárá kọ́ra àwọn tó ní ní ẹlẹ́gbẹ̀ẹ́ yìí kí ni ó sì wàá tún máa sọ pé nǹkan báyìí mo ní ìdìbò àwọn àṣetẹ́ náà fẹ́ẹ́ ṣe tọ́lọ́run báyìí ó dé ìbára ní ọmọ tẹ̀ka tó ṣe tẹ̀kọ́ kò sí ilé kò sí oko ìfún pípé ti dé gbogbo ẹ̀yin náà tẹ bá láwọn àfáà tí wọn fẹẹ sòdodo nínú ẹsìn ẹ rìn wọn lọ́wọ́ ohun tẹ bá lè fi kún wọn lọ́wọ́ yẹn so ń pàlàpàlà tí wọn ò sì fẹ́ máa jẹ yín tí wọn ò fẹ́ máa jẹ yín ẹ rìn wọn lọ́wọ́ wọn sọ sẹlẹ ọmọdúnra ó dìgbà yẹn báyìí kò sí ilé kò sí oko lẹ́yìn pé àwọn tó fẹ́ lọ sógun lọ́pọ̀ yìí wọ́n dẹ̀ ń rí nǹkan ẹgbẹ́ yọ kí èèyàn mẹ́wàá àwọn òrì ó lè yàn mẹ́wàá ti fẹ́ jókòó lórí ìfẹ́ àti sọ̀tàlá ó délẹ̀ o ìyẹn lọ́yẹ ká máa lò ìgbésí ayé lọ́yẹ ká máa lò ṣùgbọ́n àwọn mùsùlùmí ń bọ́ láti rí lò ó délẹ̀ lọ́yẹ ká rí pé ó ti délẹ̀ o bó láti dì kódà àwọn èèyàn máa wọlé ní àní dì bákan lórí agbẹ́ abájókòó lọ títí ní ìsìn ọba tó gbà tá a bá falẹ̀ mọ́ a bá máa gbé fìlà kí ipá gbà wọ́n rẹ̀ náírà wàhálà ọ̀yẹ́ká ṣe bẹ́ẹ̀ ó délẹ̀ o alídì nǹkan báyìí ká ti sàràjọ. òjíṣẹ́ ọlọ́sọ̀ Sala ni o ti délẹ̀ o àsìkò ẹ̀rùn kò tún sí si, kò oko bó láti dì. ẹ wá wo nǹkan nílá nílá táwọn sàhábà gbélẹ̀ ẹ wà fáwọn Usman rọ́jà lọ́tàlá ni gbé nǹkan ńlá tó padà rí báyìí ó ní ah, ah, Usman padà eléyìí ìnira Usman para ó tún ní Usman ó ti kọjá irú òṣèṣì yìí náà lẹ́yìn káàánú ẹ̀ wá báńdẹ́bì sì rè wọ́n nìyẹn níjọ́ kínní àná kótó di páyì padà ń dé báwọn yẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nẹ́fẹ̀ ọmọ kí wọn Abdullahi ibn Umar ó ní làkọ̀dẹ̀ àtà àlẹ́ nà zaman wọn l'Abdullahi ibn Umar sọ bẹ́ẹ̀ pé àsìkò kẹ́sì bá wa rí kò sẹ́nì kẹ́sì ọ̀dọ̀ bóun lòun ní fáwọn rẹ̀ owó tí ń bẹ ń léyè mi mo ní ọjẹ pounds ni o àbọjẹ sílẹ̀ ni tí wọn wá sọ pé òun lẹ́tọ̀ọ́ sí ju ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ wọn làwọn ti lògbà yẹn rí pé gbogbo mo bá ní ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lónìí. sọmọlẹ aan wọn là fún abdullahi ibùdó mọsùlùmí gbà yẹn àwọn àwọn èèyàn ti lọ́nà àwọn fàhábà rẹpẹtẹ o kàn fún afọ abdullahi ibùdó mọ wọn sì pẹ́ láyé wọn kà làwọn wà wọn pẹ́ gan wọn dàgbà. ẹ̀rí ọgbọ fitinẹ Abdullahi ibn Zubair sojú wọn afa hmm. Abdullahi ibn ṣùgbọ́n ní sìn eh, dirham pounds shilling ah, a bẹ̀rẹ̀ jọmọ lọ báyìí o owó ní ọmọ ìyá rẹ̀ ah, ọmọ ìyá ẹ̀yà àjà padà ẹ̀rí àfa Abdullahi ibn Umar ó ní èmi dẹ́sì gbọ́ tó ti ṣe ọlọ́run sọ yìí pé káwọn mi ń járe mélòó mélòó aládùúgbò mọ́tà alẹ́kìn bìjáre bìjáre tó máa máa so máládùúgbò rẹ̀ yẹ́wọ́ mẹ́lẹ̀ kìyàmù níjọ́ gbé dàlù kìyàmù. tọ́ba so mọ́ kí ni wọ́n máa sọ yẹ́wọ́ máa sọ pé yàrá ìwọ náà ọbẹ̀ ẹlẹ́dàá mi àádà àgọ̀làkọ̀ báàbà òdùnì ọ̀pọ̀ ọgbà ni mo fi fi pamọ́ àwọn sì máa ń sìn wọn máa ń sọ lọ́dọ̀ sí wọn ó tilẹ̀kùn kò jẹ́ wọlé jẹ́ wọlé sí wọn ọmọ ni àmà àrùbà ó kọ̀ fún mi kò ṣe dáadáa fún mi àwọn àsomọ ọlọ́run kẹmọ bíi tó onígbèsè ta ló máa di ẹrù bíi sábàrú mọ́ àdégbèsè ni tiyẹn náà ti jẹ sọ́rùn ẹni tó tilẹ̀kùn má ládùúgbò rẹ̀ ó ti jẹ gbèsè sọ́rùn ó fi wọ̀ sọ́rùn ẹnì kan máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àwa tá a ní ọlọ́run dákun má jà á tó sùn àwa tá a sì ní ọlọ́run dákun pèsè fáwa náà ẹ̀rí tọ́ba á pèsè fún ọlọ́run já lè máa ná sórí dáadáa lọ́sàdó àpékọ́ ọlọ́run fowó dín owó jọgbọ́ sọkú sọ ni torí kọ́ bá fi dín owó ní páàkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo lẹ̀ sàdó ẹ̀ léyàn. gbogbo ẹni tó bá ní pátá àwọn aláìní ní bẹ lọ́dọ̀ rẹ̀ ìtàwọn aládùúgbò rẹ̀ ọlọ́run kò fún pé ìwọ má bá a pín fún wọn. ọ̀hún ni o tí ọba ti wá pín ọba ti di ni ọ̀wá ni wá sórí ẹ̀ fún ọmọ àlọ́ fòun lẹ́fẹ̀ẹ́ nítorí tó ní dúkìá o ẹ wọn lówó wa bẹ lọdọ yín ni ẹ bá ti fi à nígbà kẹ́kẹ́ ẹ owó rẹ bẹ mi bá ti pé ọba yẹn rẹ mi tí wá gbowó ọba ti ṣùgbọ́n ọ̀rọ̀ dọ̀rọ̀ wá sí àbẹ̀wò sí gẹ̀ẹ́sì ló jẹ́ máa mélé yìí wá pé gbogbo ẹni tó ní dúkìá àtàwọn tí ò ní ló wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run wulẹ̀ fi mú sí àmírù yàtọ̀ kọ́ máa wá jẹ́ àmírù sọ̀tí ìgbọ́ mi ọlọ́run fi mú sí àmírù aláṣẹ tí wọ́n máa wà záà àmúwálà yẹn fáwọn èèyàn tí wọ́n máa pínwó yẹn fún wọn òun ni kọ́ máa di àmírù ẹ ti dá hàmí rú mọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti pé ọ̀sán máa padà rú kí náà ni táwọn wa padà máa lọ́mọ tó bá dijọ́ yìí ká dẹ̀ máa gbàgbé ìjọ bí nàlẹ́ kìámà ẹsẹ̀ yìí oníyẹ̀ wọn ajọ́ ọlọ́run báyìí ìyẹn gẹ́gẹ́ ni kò ní ti tẹ̀lé jùmọ́nù láàrin ẹ̀sọ́ lọ́run nínú nǹkan tó máa bì yẹn dúkìá bó ló ṣe kójọ ìgbà tó dẹ̀ kójọ tó ń bolo nẹ́ẹ̀sì nínú àwọn oríire tó wà ní Islam yẹn ṣé ìpínlẹ̀ bíi bá rẹ mùsùlùmí báyọ̀ yẹ òun ni pé islam yìí lẹ́ẹ̀kan náà wọ́n máa wá di igbó lọ sí lówó islam tó fi fi hàn islam ò kí ń ṣe àlọ́gọ́yà tó tó bá rírun sí ìlà ìpè ń bí tá a lọ ló pàtàkì náà kí n dẹ lówó kí yẹn dẹ̀ sì ra mọ́tò kọ̀ọ̀kan síbi àwọn àfa wọn yẹn ra àwọn àfa àsàlàfíà yẹn kí yẹn ra mọ́tò kọ̀ọ̀kan síbi wọn bàbá máa lọ sí gbájú ẹ̀ àìsàn máa wádìí wo ló ti kówó yẹn jọ. òun ló ti pàṣẹ aláàlì má ṣe gíṣù má ṣe jàmbá má ṣí ti àwọn èèyàn má jẹ rìbá má jèlé èlé nínú dúkìá má jẹ lẹ́yìn náà nígbà tó tún kówó yẹn jọ mo lọ nẹẹsì islam awádìí nínú dáadáa tó wà nínú ẹsìn tiwa yìí ni afọwọ ó lóun sọ pé ká padà sí yẹn ti lọlé wa lórí. pé kò sẹ́nìkan tó sọ pé òun lòun ní pọ́npọ́n òun òun lòun ní sílé òun jọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ. ṣùgbọ́n nísinsìnyí owó sílé àti pound gan ńlẹ̀ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí ju ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lọ. àfa abdullahi ibùdó wa ní tọrọ bá wá rí bẹ́ẹ̀ èmi dẹ̀ ti gbọ́dọ̀ nẹ́bì ti sọ yìí pé tọ́wọ́ ẹgbẹ́ bá ti ń ṣe lọ nìyí ìdíṣẹ́ ọlọ́run ní mélòó mélòó aládùúgbò tó máa máa sọmọ aládùúgbò rẹ̀ níjọ́ fi nà lẹ́kẹ̀yàmà tí wọ́n máa sọ pé ya Rabbi ìwọ náà ọbẹ̀ ẹlẹ́dà. hàdà àwọ̀lákọ̀ bàbà hùdúùnì eléyìí ló tilẹ̀kùn rẹ̀ mọ́ mi tí ò jẹun wọlé sí òun ọmọ náà màrúfà wọ́n wá kọ́ dáadáa tó yẹ kó ṣe fún mi kó ṣe fún mi. ẹ̀rí yẹn ni kó rí pé ń bọ̀ báyìí ó sọ̀rọ̀ fún gbáù ń bọ̀ gbúrò pé ń bọ̀ wá wọ́n ní tá a bá wo hadith inú àgbọ́yé tá a bá ń bẹ̀ a máa rí níbẹ̀ nírinlẹ̀ títóbi káṣọ ìwà aládùúgbò àti pé ká sàánú ẹ̀ tó bá ní ìdí wa ó dáa báládùúgbò yà lábòsí ẹ tún gbọ́ yẹn o èmi náà sọ pé n ṣe dáadáa ṣùgbọ́n gbà wọn ò á dá ńkọ́ à ń lékun sí wọn ń léjò sí wa ni àwọn arákùnrin kan ọsùnmọ ìmọ̀ bá padà kàn án abáṣe kàn án kò burú ká tún wí adúnfi lé sí ni aládùúgbò wọn ọ̀dà anábì ní ṣe sùúrù ọjà ọ̀yà àkójáde nígbà yẹn wọ́n bá kó gbẹrù bọ́ọ̀tà ọlọ́ọ̀jọ́ kò wájú ìta wọ́n bá táwọn yẹn bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ká ó ti jẹ́ bàbá alágbájá ẹ kẹ́rù ta lọ bẹ́ẹ̀ ni aládùúgbò mi yẹn lọ ya wọ́n ẹ̀wọ̀n ló burú mọ́ mi lọ àkòlí da fún rẹ̀ títọ̀ wọn bá ti lọ bàbá bá fún lépè fúnra rẹ̀ lọ́padà kẹ́rù ẹ̀ wọlé pé ìpè yìí wá fẹ́ padà wá pọ̀ gan náà. wọ́n ń ṣe dáadáa ìwọ ń ṣe dáadáa wọ́n ń sa ìdásí ọ̀ ẹ̀ mọ̀ fún wa nù hadithi pé ṣùṣìfù hùmọ̀lẹ́mọ́lá eérú gbóná òun ló ń fún wọn jẹ yẹn. ó máa ń ṣẹlẹ̀ dáadáa o. wọ́n ní kíní ka ẹ̀tọ́ kán ẹ̀tọ́ kán ògbèrò kíní kan èyí náà ti mọ bí wọ́n ya máa ń kọ̀wé yẹn èmi ò ka ka gbogbo àwọn kan tó ṣe gbóná ló ń fún wọn jẹ yẹn. so nípa bẹ́ẹ̀ hadith ya alábòsí. nítorí pé ni ó kí àti ìnífẹ̀ẹ́ kọ́ wáyé láàrin èèyàn sí i ó dóun gan lè padà máa rò pé àti àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ àfáwọn gan sí ó sì rí ipa àgbá tó ń wó ẹ̀sùn ohun tí tún ṣe fún wa kọ́dọ̀ ọlọ́run lè padà yí padà pẹ̀lú ṣèṣì yẹn torí bẹ́ẹ̀ a sọ àwọn ọ̀ṣẹ́ṣì yẹn dáadáa ọ̀yà ó ní ojú ọ̀nà míì tún ni òun sọ wípé láàyè láàyè dùnà jáàrí kódà kéèyàn yó kébi sì máa pa aládùúgbò èèyàn mọ ẹlòmíràn nígbà tí ọ̀sán à ẹlòmíràn máa ń tijú gbìyànjú ó sì mọ ọ̀rìn sí rẹ ó sì mọ ọ̀rìn sí rẹ kò máa ṣe kò máa sọ kó gbé nǹkan kan wọlé. wọ́n ní wọ́n ti wò ṣe sí yẹn kan tí ò sí nǹkan kan láì gbogbo ọjà náà tẹ̀ wá sí kódà gàrí là ń mú láti jẹta oúnjẹ náà ń gàrí tó tọ́ wọn ò ní sọ fún ká ẹ̀ tí ẹ̀ máa dúpẹ́ lómi ò rélé ní mú ó sì máa fọ́ da ọkàn jòun lọ́wọ́ láì wá sí ìbúlò mi. káàtó sí ọ̀dà lélẹ̀ yẹn èèyàn wọlé èèyàn gbá ráìsì fún un àbáwọn kan tí èèyàn bá lè fún ojú ọ̀nà yìí ń sọ fún wa pé láàyè ṣùgbọ́n ọ̀dà kéèyàn yó kébi dẹ̀ máa pa ládùúgbò muhammadu bin kathir. ọ̀bọ̀n ṣèṣìyàn ọ̀nà abdulmalik bin abdul bashir ọ̀nà abdullahi bin musawir قال سمعت ابن عباس يخبر ابن الزبير يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول وليس المؤمن الذي يصبر وجاره جائعه ọ̀nà muhammadu bin kathir ó sọ fún wa wípé onísùfìyàní ó fún wa ní ìrò látọ̀dọ̀ abdulmalik bin abi bashir látọ̀dọ̀ abdullahi bin al-musawir onímọ̀gbẹ́ bin abbasin radiyallahu ta'ala anhuma ń fún abdullahi bin zubair nílò wíkí mo gbà nẹ́bí sallallahu alaihi ń sọ báyìí pé kì í so nígbàgbọ́ òdodo òun lẹni tó ṣe yí pé yẹ̀ṣùbá ó ń yó wọ́n já rohò jà ẹ̀ ọ̀ ibi dẹ̀ ń pa aládùúgbò rẹ̀ ìyẹn ìgbàgbọ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìgbàgbọ́ ẹ̀ dínkù ìgbàgbọ́ rẹ̀ ò ń ta àgbàlérò ni pé ó nímọ̀ nípa àìlera aládùúgbò yẹn ó dẹ̀ sì mọ̀ wípé kò nípa òun dẹ̀ ń yó báyìí tó ṣe irú ẹ̀ ni wọ́n ní mo dá máa gbọ́ yẹnu hadith yẹn náà ni pé mùmíní ní tòótọ́ ṣùgbọ́n gbàgbọ́ rẹ̀ ò pé tí ó fi mọ kí làwọn ìṣesí aládùúgbò rẹ̀ kò dẹ̀ sí ní gbàgbéra nípa rẹ̀ á máa ṣàánú ẹ̀ bó bá ti nípa mọ́ wọn lọ́ọ́ fa akíní orin tó máa fi ń ti ìmáàmù Ṣàfi'í díwáànù rẹ̀. અને ઈદા સત્તા ને દવી લો સાઝા યાદ તોડે વાચન ومل عيب إلا أن أكون مسببا ولو لم تكن نفسي علي عزيزة لمن كنتها من كل نزل تحارب ولو أنني أسعى لنفع وجادتني كثير الثواني للذي أنا طالب ولكنني أسعى لأنفع صاحبي وعار على شبعان إن جاع صاحبه ọ̀gbẹ́ lónìí ni. afaani ìdá sábàní ńlọrọ tẹ́ni yẹ̀yẹ́ bá bú mi èèyàn tó relẹ̀ tó bá bú mi tó bá bẹ̀rẹ̀ sí ní bú mi tàzáyà adétòrè ẹ̀fọ́ àṣà ni èmi dẹ̀ sì máa lé sí lágbèéga wọ́n mọ̀lẹ́ àyẹ̀bọ̀ ẹ̀ la àná akúnà mọ̀ sáábẹ̀ bọ̀ ohun tó jẹ́ láìpẹ́ òun ni kó ṣe pé mi mú fi é àgbà àti lè tu pé kọjá sí pé mi náà tó wá àtújọ ń búra wa ohun tí mo mọ̀ sí láìpẹ́ nìyẹn ẹ máa wá sọ wípé alimustabani bó ṣe wà nù hadith alimustabani máa kọ́lá fàálà lmọ́tẹ́rì àbí fàálà lbáàdì mọ́ọ̀lámù yàtẹ́dìl mọ́ọ̀lóòbù àwọn méjì tí wọ́n ń búra wọn ihun tí wọ́n bá sọ ní ọ̀rọ̀ ebú yẹn kó máa wà lọ́rùn ẹni tó bẹ̀rẹ̀ ebú nígbà tẹ́ni tá à ń bú yẹn tá a ṣàbòsí fún tóun ní ọ̀bá ti kọjá là tóun bá lè máa wò àwọn oníṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan ń bú Abubakar ní Siddiq ọ̀dọ̀ lọ́kàlá ànábìwá rẹ̀ bàbá kiri ò dẹ̀dẹ̀ nìyẹn ló. mo tó wọn agbọ́ yé ni pé báyà àlẹ́bí sọ pé òun ò ṣe dá ọba rẹ̀ máa dáhùn báyìí àlẹ́bí ọba rẹ̀ nìyẹn ọba bèrè oníbo bẹ́ẹ̀ ni ìgbà tó ń ka ọ ní mẹ́sàn-án mẹ́wàá ń bọ̀ yẹn àwọn mọ̀lẹ́kà ń dá padà fún ìwọ́n gbà tó ti bẹ̀rẹ̀ báyìí àwọn ti yí kó ń tiwọn pé máa gbèjà rẹ̀ àwọn méjì tó ń búra wọn irun tí wọ́n bá sọ léèbú yẹn wọ́n máa wà lọ́rùn ẹni tó pinlẹ̀ ebi nígbà tẹ́ni tá a bò sí ọba ti kọjá la làbáyé sọ pé nígbà tẹ́ni yẹ̀yẹ́ bá ń bú mi èmi ò máa wòran tí mo bá tẹ̀ ṣe bẹ́ẹ̀ tàzà ayẹ́tùrẹ̀ fàáṣà gẹ́gẹ́ bá a ti mọ̀ ẹlòmíì yóò máa bínú sílẹ̀ ní ń bà mí jẹ́ à ẹni tí ń bọ̀ jẹ́ ló jẹ́ kó kìkì rẹ̀ máa kàn ibẹ̀ kọ́ wọn àbá tí mo kò lóye lọ́yọ̀ọ́ náà ọ yẹ kó máa dúpẹ́ ni pé mo ti ẹ̀rí yẹn kẹ́ tí ń bà mí jẹ́ àkọ́kọ́ nǹkan tó kọ́ yé wa ni pé tíyẹn bá lè máa sọ̀rọ̀ yẹn lásàdá lóòótọ́ èmi ọ̀fẹ́ káwa yìí yìí máa ṣe bẹ́ẹ̀ ń jà o ṣùgbọ́n ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlá kan tọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ní dọ́gbọ́n fọ́n ká yẹn torí tọ́lọ́run bá fẹ́ kí ọlá ẹnìkan fi sórí ahọ́n ẹlẹ́gàn òun ni máa pariwo kí pé tí wọ́n lọ́dà làwọn àfa mi sọ pé ẹni tó bá jẹ́ àfa pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nírú èyí tó wà ń lọ rí ni kò nídìí kó máa dàpẹ̀ mo tí ọba dà kó kẹ sọ sọ̀rọ̀ bó ti yé sí oṣù ẹ̀kọ́ gba ọmọ ẹ lómi ìdí ọmọ wọn kẹsì máa bẹ̀rẹ̀ fẹ́ dákun ta ni gbé yẹn kéfì rí náà irú àfa àwọn ni ní ìjà ìgbà wọn ló lọ dá wàhálà yẹn lẹ. tẹ́ni ẹ̀yẹ́ bá ti kí ni tó bá ń bù mí ẹ̀mí á lé sí ní gíga ni kò sí ohun tó jẹ́ láìfi ju pé nínú ẹ̀sùn ká tó jọ máa fè é bú ká máa sọ wéèbù síra wa àfààní wà lẹ́wọ̀n láǹfẹ̀ fún nẹ̀kù aláya àti zẹ̀tẹ́n tí ìbá ṣe pẹ́ mi mi wọ́n fún mi ni ó ní ìlọ́dọ̀ mi. à lámọ̀ nǹkan tó hà mi ìbá dẹ̀ fún ẹ̀mí yẹn láàyè ní nkúlẹ̀ náà lẹ́nu tó haribo máa fún ẹ̀mí yẹn láàyè kó máa jà lógun gbogbo ẹ̀yẹn ràlẹ̀ràlẹ̀ tọ́ba fẹ́ máa bu màá ní kẹ́mi máa jà lógun afaani wàláwọ anani àtẹ̀hà lẹ́nẹ̀fọ̀ọ́yìn wà jáde tani tó bá jáde pé ìsáré sókè sódò mi nítorí àǹfààní ara mi ni o ò bá dẹ̀ rí mi ní kẹ̀sí rọ̀ tàwáàní ẹni tí wọ́n máa lọ́ra lẹ́lẹ́rí anẹ̀tọ́ ni mo fún un tí mò wà ẹ wo gbogbo pípọ̀ wá ń sìn àwọn ọ̀kan bẹ lọ́rọ̀ òdi kẹ́lá àríwá ọ̀kan náà mọ̀ ya wa òun kọ́dọ̀ ọ̀kan ìdílé amọ́lẹ̀ ló ní ó ní òtáàlì bóun ṣe wáyé ìwọ̀n kódà bọ́lọ́run bá tún kádàrà ó ti lé lógójì ọdún dẹ́ ọ tọ́lọ́run bá tún kádàrà kó wọn tún lógójì ọdún sí ohun tó wọn ọ̀jẹ̀ tó wọn fi kù jì wá. inú àwọn ọmọ yàrá yìí náà wọ́n tiẹ̀ mọ pẹ́ẹ́dáńtì ẹ̀ ó ní sùn mọ́ àwọn òní dúró náà àwọn ò ní dúró náà ni àwọn máa sáré irú wọn náà lórí tí wọn máa gbàgbà àráyè kéwú iṣẹ́ yìí náà là ń bá kí kinní kan ni. bẹ́ẹ̀ dẹ̀ báyìí pé owó dẹ nílé ẹwùlẹ̀ kó sílé lásán máa jẹ oúnjẹ bẹ́ẹ̀ kọ́ òsì máa sùn kọ́ máa ṣe gbogbo ẹ̀ ó dà pẹ̀lú ògo ọlọ́run tí ọba tún lógójì ọdún ṣe ó dẹ̀ sì máa rí wí. àfàgọ́ bá rí pé èmi mò ń ṣe wàhálà kí láti ṣe ra mi o ò bá dẹ̀ rí mi pé màá máa lọ́ra padà ó búlọ́ọ̀gù méjì ó tò ṣé òun ló ní ilé eléyìí wọn á tẹ́rẹ̀ jẹ ẹni ó fogún ọdún kọ́lé lóòótọ́ á ní ilé eléyìí létí ń kọ́ fáwọn ẹbí ò ṣe wàhálà kan àwọn ọ̀lẹ́ alápàtì ń rí wọn ò ṣe wàhálà kan kan rárá àwọn mẹ́ẹ̀ kó inú ẹ̀ lásán làwọn máa gbélé lọ́ńbí wọn. lọ́ọ̀rọ̀ á ní ilé ilé náà sẹ́nìkan sọ pé ẹ káwọn òbí kó lọ ìdàrẹ́ ilé rẹ́ǹtì tó ń gbé lọ́wọ́lọ́wọ́ yẹn nílé ẹ̀ ẹgbẹ́ kúlù dùrẹ́ wọ́n ní wọlé ní bàtà mi mọ́lì ìmọ̀ kọ́dámọ́ ìyẹ̀dáwò kọ̀ọ̀bẹ̀ làmọ́ọ̀tì he làmọ́ kíta náà kí n bẹ fọ́mọ nìyẹn ń tó ti síwájú tọ́wọ́ ẹ̀ ti tó ti ná síwájú ni kó tó kú kì í ṣe tó pamọ́ eléyìí tà sí ìbòrú lẹ́ni kì í ṣe ilé ẹ̀ kọ́lé kẹrẹ́ ẹ̀ ah, <laughs> ẹlẹ́sìn ó ti gbẹ́ni lọ́bí ọlọ́sùn bẹ́ẹ̀. <laughs> ẹ̀rí àfààní tó bá já sí pé mò ń ṣe wàhálà láti ṣèrà mi láǹfààní ó bá rí mi bí màá máa lọ́ra ni fún un tí ń wá. wọn lákín náà ní àṣẹ àlẹ́ àǹfà àṣọ ìbí ṣùgbọ́n mò ń sáré sọ́sùn mò ń sáré sósì láti lè ṣe ẹnì kejì mi láǹfààní. ẹ̀rí pé púpọ̀ náà ọkùnrin nísìn eré tó ti fẹ́ pẹ̀lú mi ò ju tìyàwó náà lọ. kí làwọn aráalé yìí ọjọ́ náà ni láàyè wọ́n ní lùbọ́n yàtọ̀ ti tán báyìí. sáré kí ó ní mò ń sáré láti lè sẹ́ni kejì mi láǹfààní nítorí pé wàhálù eré dáadáa dẹ̀ ni wàhálù nàlẹ́ ṣàbíàní láì fi lọ́jẹ́ fẹ́ni tó yó ìjà àtọ̀ ìbò sẹ́ni kejì rẹ̀ ti di bá ń pa tí wọ́n ń wò ní rẹ̀ ẹ̀wọ̀n ká ti sọ bí irú àwọn ọkùnrin tí wọ́n ti lọ òde fàájì kéré pé wọn lọ mú tí o a ti gbádùn ẹ̀mí ẹ o lè lọ ilé ìyá alámàlà lè lọ ilé ìyá alámàlà tí ó ti jàmàlà tí ó gba ẹ̀rìn ẹ̀rìn ẹ̀yà sí tí ó ti jẹ́ ọba tí wàá fẹ́ wọlé kọ́lá àádùgbà ọ̀rọ̀ bọ̀ sí sọ̀rọ̀ lómii bọ́ba jẹun tá a rírí yóò bá sì fọ̀rọ̀ bọ̀ lé oúnjẹ yóò sì kalẹ̀ ọba jẹ́ tẹ́ afún tayín yóò tayín dáadáa já gbalé lọ tọ́ba ti wá fẹ́ wọlé àwọn àti bí ẹni tó fọ̀ tẹ̀. lọ fàjúrò lọ fún mi ah, wa ni sẹ́yẹ̀ kò sí náà. kò sí náà ibẹ̀ ó lágbára gan àwọn tó wà ní ẹ̀yà sẹ́yìn gẹ̀gẹ̀ àwọn ni wọ́n ń gbádùn rẹ lásìkò yìí mo ṣe ro mo tún ròyìn ọláyà áàrùn láì fi burúkú ni ẹnìwọ̀n bá ń ń ti sọ pé ìní ọ̀hábíjú akọ̀tọ̀ ìfẹ́yì mo gbà pẹ́sẹ̀ lọ́jẹ́ kéèyàn fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì dùn wọ́n obìnrin àtọmọ orúkà ẹni tó dè mọ́lẹ̀ ó yẹ kó lè fún jẹ́ náà wọ́n lọ òjò gòkè gòdò nígbà lómi ò ti ṣe tán. ọlọ́run tó ti ní kíyàwó rẹ̀ ọwọ́ ilé fáṣẹ ọlọ́run ọmọ ìyá wa ṣé ó lè máa ra káàkiri rẹ ó lè lè kó lọ ra àrù èyí tí ọba sì ìbojú tẹ́gẹ̀ẹ́ tọ́da kọjá sábùn ni ẹ̀kẹ́ wọn wà nínú àní pé kọ̀bá ní àjọ ọjọ́ àbíjọ́ wa omi sì tún lọ ra kí n o ẹjẹ́ abẹ́rù ọlọ́run o ẹlòmí ni aláṣọ ni ẹ àpàdé àwọn kan lé ẹnu tànẹ yìí náà láàtún wọn báyìí wọn ni ọjà àfa àtàwájọ ọjà wọn fún ọra wọn arajà ní ìbàdàn náà ni ẹ àtúnwò o ń lérò ti yé kò yé kankan o nínú kẹta gbà tó sì lè fàbùkù fún wa náà omi ọ dá sí ìrìn àjò wọ́n jọ máa ń sìnrìn àjò àtàwọn ìyàwó ẹ̀ ni lóòótọ́ kájẹ̀ láwọn obì ànẹ́bí gbogbo ọpátá ni wọ́n ká fébù láti bá ànẹ́bí sìnrìn àjò yàtọ̀ sáwọn ìyàwó tiwa tọ́rọ́ bá ní àwọn ìyàwó wa ò ń bẹ tó bá ti gbóòrò epo báyọ̀ máa dì káàkiri kò síbẹ̀ ní àwọn ìyàwó òjijì ọlọ́run ìwà fata ni wọ́n dángájá tó yá pé ní wọ́n bá fẹ́ sìnrìn àjò báyìí ànẹ́bí sẹ̀ máa ṣe kúrò àná bóyá wọ́n fẹ́ lọ sógun àtẹ̀sùn kúrẹ́ àní torí gbogbo wọn pátá ni wọ́n dángájá láti máa ṣe ní àjò wọn á fẹ́ máa jẹ ẹni tó rúkọ ẹ bá jáde òun lọ́ọ́ máa ṣe kí ni ọ wọn máa bá ṣe ní àjò ẹ ti dá ajé wọn àbí àti wọn àbí nìkan nìkan wọnú lémi báyìí ń sìn ọ ọba lóhùn sì fẹ́ nìkan ní hajj bá a ṣe pọ̀ tó yẹ iná ẹni fóun náà fẹ́ dá wàhálà lẹ̀ ni kò lè fún gbogbo wa náà ṣùgbọ́n yẹn èmi ọkọ̀ọ̀kọ̀ sọrọ pé ẹ ń tún lọ padà káàrin náà yọrọ pé ọ̀sáàlì ìbẹ́ ti lọ rí wá di pé ẹni tí láti máa pẹ̀lú àfa máa pẹ̀lú rẹ̀ kíní ọ̀padà di ọ̀tọ̀ ọ̀dà bó láti adé ti fura àbẹ́ ti kẹ́sì ọkàn kálukú mi balẹ̀ ọba ti àpàdà wà mú mi gbà ní àjá sí pé ìlọ ẹlẹ́ẹ̀kejì padà àbájọ wa padà sí kúrò yẹn akẹ́kọ̀ọ́ náwọn ẹyọ kan sínú ẹ̀ gbogbo yòókù ńlá ìná bá ti mú náwọn ẹyọ kan yẹn kàlá òun ọlọ́run kádàrà tó yọ̀ lẹ̀. irú àlọ́ sọ sálámà ń ṣe pẹ̀lú àwọn òbí rẹ̀ torí kò sẹ́ni tí ò dáńgájíá láti ṣe nàìjíríà àgbègbè lánàá sallallahu alaihi wasallam. ìwọ́n tó bá ti mọ̀ kó o ní lágbá má doko owó tíyàwó rẹ̀ ò tọ́ba yìí ti fẹ́ lówó má dínà rẹ̀ mọ́ ọ̀fẹ́ kí tí ẹni ọba lọlẹ̀ nìyẹn ọ̀rẹ́ ńtọ́lọ́ ń bá fẹ́ kádàrà pé yóò nínú wọn bá bú pẹ̀ báyìí yóò dọ̀rọ̀ ni ta ń jèlò ànẹ́bí ni wọ̀nyí bu yóò mọ́ lọ́wọ́ yọkẹ́lá ní ọ̀rà ọ̀rà méjì ọdún bí wọ́n á sì ń bí ìgbà ọlọ́run bá ti kádàrà ọlọ́wọ́ wọ́n láwọn ẹlẹ́yà rẹpẹtẹ tó ti kọ́lé ẹ̀kọ́ tútù lẹ́lòmíì sì ń yẹ́sì níwò ẹ̀kọ́ tútù iná ẹ̀ ló ń súta kọ́lé ẹ̀sìn tún kiri rẹ̀ afẹ́rẹ́ ẹ̀kọ́ náà ni nínú àwọn ọjà tó lówó lórí òun ni wọ́n wọ́n alọ́ kó síbi ṣúgà sútì iná máa lulẹ̀kùn mọ́ ẹlẹ́yà lórí ẹni kálukọ́ ẹ ti tí parí òun bàbá ní táìmù jẹ àrẹ ti kẹsì àìní ìyàwó ẹlẹ́yà tọkọ ní èyí tó bá fẹ́ ní dúkìá nu wọn rẹ lọ́wọ́ wọn ti á di pé yóò ìwọ ni ọba lọ wọn lójú òun ó lọ. onísìn lọ nítorí wà nù lànà nìyẹn kódà àwọn àfáà sọ pé <laughs> àwọn ọgbọ́n mi táwọn yẹn ń dá sílẹ̀ wí.

ní two thousand and six òun ni ó tètè yé wa nbẹ hmm, láti gbọ́ yé pé àti òdodo lọ́rọ̀ jíjẹ Ọlọ́run sọlọ wa sẹlẹ àti pé ọmọ yẹn ti kọ àní ẹwà ìní wa ẹlẹ wa ẹyọ. ibi obìnrin ọgbọdọ dáńsì ní àjọ àfi pẹ̀lú ilé ìwọ rẹ̀ ó níbi tágbára wọn mọ. tábà fẹ́ kó nílẹ̀ Sudan àkọ́kọ́ ní ajá tíkẹ́ẹ̀tì bàbúùdù bàbúùdù tá ajá tíkẹ́ẹ̀tì ẹ̀yìn kì í ṣe pléènì ọkọ̀ ojú omi ní agboolé tó lè kérò five thousand tó ṣe wípé ajá kẹta lásẹ̀ máa jókòó ajá méjì wọn kò mú tó gbogbo ẹ̀ǹkẹ̀ǹkẹ̀ lábẹ́ rẹ̀ ìmọ̀ kó tó di pa wọ̀ ńkọ́ ẹ̀mí ọ̀fẹ́ pin àkọ́kọ́ ìrìn àjò wa ni pé wàá kó láti Sudan lọ sí port Sudan Sudan sí port Sudan ìrìn àjò ọjọ́ kan ni máwùlẹ̀ mẹ́rin. torí pàdé wò dé arákùnrin kan mo rò bọ́ láǹfọ̀sọ́nà nu ọ̀nà àwọn ọmọ nàìjíríà ní haúsá ni ọmọ kùránì ìbọn ṣùgbọ́n kò ṣe súnà lọ́sọ̀kòtò rẹ̀ máa ń wọlé ṣùgbọ́n mọ̀ gbogbo súnfì ní gbogbo rẹ̀ àyà ti pátá ní lórí ẹ̀ ìyá ọba wù ó gbé sí i dára fẹ́ kírun òun náà ní máa ń lè dìbò gbòógà tó bá fẹ́ ṣe kùránì ọmọ nàìjíríà wáyé òun ni ọmọdé bìtáàtì wọkọ̀ mú báwọdé fọ Sudan bìtáàtì wọkọ̀ yẹn àti wọkọ̀ yẹn gan alágbára ní máa ń rí náà àwa wọnú ẹ̀ tán ìrìn ọjọ́ kan ọ̀sán àti gbẹ́mọ́ ṣe pé pápá àwa débẹ̀ kò fún báàsì wọ bàbóòt ìyẹn wá di agbára àdánwò kan tẹ̀sí wà nílẹ̀ Sudan obìnrin subhanallah lọ́dọ̀ wọn góòlù ni o ẹ̀yin lẹ́gàn sọ obìnrin bó ṣe wù yín bíbá yìí o ẹlòmíì kódà ẹlòmíì fẹ́ lè sọ pé kíyàwó òun máa ru ẹ̀fọ́ káàkiri nìkan máa kiri epo káàkiri nìkan máa kiri ata káàkiri ìgbè gbogbo àwọn ẹgbẹ́ rẹ ni wọ́n ń ṣiṣẹ́ ẹlẹ́yà kí ni ó kiri tomato obìnrin lọ́dọ̀ àwọn lábáwá kódà tẹ bá rí skul wọn gan gíláàsì wọn fi ṣe gbogbo wíńdò lẹ́kùn yẹn ṣùgbọ́n wọn bá jẹ́ tọkùnrin pákó ni wọn lọ́wọ́ pé tẹ bá wà nínú mọ́tò báyìí ìwọ ti jókòó ìwọ ní wọn fẹ́ ọkọ ọmọ ọ̀ka ẹbí ò bí ọmọ mi ó lè má ju bí mùsùlùmí yẹn lọ yọba dé yọba sọ pé kí mẹkánì fádé kí mẹkánì fádé gbogbo àyè dẹ̀ ti pé àwọn tí ó mú sáàmì lógún ohun tí ń sọ ni pé kò dìde fóun àwọ̀ àwọ̀ òbí a ọ yẹ kọ́ fọ́mọ̀ fẹ́rù mi ọ yẹ kí n jọ lọ yóò bá aláma sọ̀rọ̀ ó yẹ kí n dàgbà jọ lọ ó rí pé ní làákà yìí rárá ẹyẹ pàgbàlẹ lọ́dọ̀ sí i kémi ó dìde ẹgbẹ wọn làwọn ará rẹ kú láì wọn bẹbí wọn yẹ wọn làwọn ará rẹ kú wọn bẹbí àdéhùnkà ìmọ̀kàlì sáfì yóò sá tó máa wí tiẹ̀ lọ́ní. níbẹ̀ ló ti rí àwọn tó bá jẹ́ yé àwọn báyìí kọ́dà yóò dìde wọ́n bá ti nu wọn wọ́n máa dìde fún wọn bí pàápàá ńlá kan bọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn wá tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kéèké láyìn tó ó tù báyìí wọ́n dẹ̀ ti kọ́ déètì tá a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ó lè tóbi láyìn bíi márùn jù bẹ́ẹ̀ lọ tí ó sì tóbi báyìí sí tọ́kẹ̀ délé lálùbí mẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó lásì lálùbí mẹ́ẹ̀ wọ́n kékeré obìnrin nígbà wọn bá tó dá wọn lóhùn obìnrin tọ́ wọ́n tún wá ṣèṣe ọmọ ìlú wọn kọ́kọ́ ń dá ló ibi tí wáyé nìyẹn àwọn obìnrin yìí wá lẹ́ẹ̀. wọn ò rí kankan tí wọn lè ní wọn kàn wọlé báyìí tó pé àkọọ́lẹ̀ ọlọ́run làwọn ń retí báyìí bíi tí wàá ń lọ ọ̀kan náà ọmọ ọ̀yá náà wà sá títà tá a jọ lọ ọmọ ọ̀yá mi òun sì gba haúsá ń tiẹ̀ òun bá ẹ̀ ọba hẹ́ẹ̀pù àwọn méjì yẹn wọn tí wọ́n wọn wọ́n tún fẹ́ yí wọn wọ́n sá padà wọlé ìgbà tá a já tíkẹ́ẹ̀tì tá a rí ìdí ààrẹ tá a padà sọ̀kalẹ̀ tó sọ̀rọ̀ ìdíyà wọ́n bá tó lọ sí wàásù òǹtẹ́ nìkan náà. àfa àti ìkó bẹ́ẹ̀ ni tẹ́mi yẹn ti fẹ́ máa mì pé àwọn ọ̀yọ́ mà dá. ọ̀ tí ìgbọ́rọ̀ ni rárá ọ̀rọ̀ ni ò rárá. díẹ̀ díẹ̀ nínú ẹ̀yà mi. tọ́lọ́wọ́n ọba mú yẹn dó àfa ǹtẹ́lì kan náà àwọn kan àwọn kan sọ wọlé kan tọ́ba wúyẹ tọ́ba wúyẹ ló lè jẹ́ lájú ọlọ́run nìkan ló kù lẹ́yìn náà ni pé sọ̀rọ̀ díyà ní ìkó tó wọ bẹ̀ ní láéláé obìnrin ò ní sọ fóun dá wa wọ́n sojú mi kò ró báyìí kì í ṣe pé nìkan ló lè pè tán rẹ̀ fún mi mo rí dáadáa báyìí tí mo ráwọn yàtọ̀ ń sun wọ́n pọ̀ báyìí pé mo ká mo làwọn ìyàwó méjèèjì mo yọ ọ̀yà máa wọlé lọ ẹni wá sọ pé òun lòun yẹn wọ́n lọ wọ ọdún yàrá wọn ló tẹ̀lé ìtàlẹ́ sọ fún mi ó káyé rẹ ọ wà ni èwo sọ pé òun lòun ní tẹ́lẹ̀ so àdámù èmi òun ni pé kéèyàn nífẹ̀ẹ́ ni ọba ti dáadáa sí yẹn ẹ̀mí àwọn ọmọ ti fà ẹ̀mí àwọn ọmọ ìyá ta ni wọ́n rẹ̀ wọ́n lọ́wọ́ yẹn náà ẹ̀mí ti fẹ́ máa pàdé ẹ̀ díẹ̀ ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá lọ́kàn múyẹn dúró bọ́ ọlọ́wọ́n tẹ̀ sí àpẹlú ntẹ́lẹ̀ náà gbára líwá jáde ńlẹ̀ gbára lọ gba léèrè torí bẹ́ẹ̀ òfin ọlọ́run yẹn lòfin wọn dà nẹ́bí ń sìn búwá òun nílànà abáfọ́fá nílò ìkùnà àdánwò àjálù náà láwọn àkàn bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kó ṣàtúnṣe wa. tábà ní ìbéèrè kan sí méjì ká béèrè. Okay. Ó ṣẹlẹ̀ ọkọ Okay. tí wọ́n bá yọ wíra wọn ní bísí àti ìwọ̀ ẹ̀kẹ́ ọ̀gbìn ọ̀gbà ní ẹ̀rọ. ọkọ̀ yà wá dáàbò. ọkàn. ọkọ̀ yà wá dáàbò ìyàwó rẹ̀ tó ń lò. àpá ajáde àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ ìgbẹ́ ọba ní kí àwọn ìyàwó bọ́ọ̀lì ọkọ̀ yà wá dáàbò káwọn jọ máa ní ìgbàpọ̀. àpá ni o pẹ̀lú ìyàwó mẹ́ta. náà ẹ máa sọ pé oúnjẹ àlàbí. tó o ó sàmúfà kí ní ìyàwó ìyàwó kọkọ ìdí tó nǹkan báyìí máa ń tẹ̀lé ní. wọ́n ti ń gbà wọ́n ti ń dẹ̀ nǹkan yẹn wò. wọ́n dẹ̀ ní no wọ́n dẹ̀ ní káwọn máa ṣe ìyàwó ọgbà. so wọ́n dàbí pé ọkọ rẹ̀ ní kó máa rìkọ́ọ̀dù ìjọba sọ pátá kọ̀ mí ní máa rìkọ́ọ̀dù. tó ṣe pé ó lè wá ń gbà bí mo ti wá ní bí wá pàdé mi mo ti rí iṣẹ́ látàrí ẹ̀ fún mi mo wá ní mo ní wá pàdé mi ọ̀dà mu. tó o tún o tún bí táwọn tẹ̀lé but kò tí yìí kókó obìnrin yẹn ọgbà fún ọkọ wa padà wálé ìgbà tó kọ wálé tó wọ wá láti kù àbá tún ọba tún tẹ̀lé ẹjọ́ kan pé ọkọ já ẹ ọkọ ti lọ bí ọmọ tó àbúrò tẹ̀ pé kọ́ wá pàdé òun gbígbọ́n àbá bá lọ ka wọn yàrá ah! ọba ní àwọn tá a ti kiri ìyá ti kiri ìlú yìí ìyá tá a bá lọ ra ẹ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ìmọ̀ bọ̀ wá látàkùkọ̀ rẹ̀ pé àbá tún ti di òun máa máa bọ̀ wálé o. tí wọ́n sábà lẹ́nu ìyá sí àdìpẹ́ kíníkan kíníkan. ọkọ ìyàwó kò bá tó àwọn ọkọ ìdìbò ìdìbò mẹ́rin. wọ́n sábà bá ń yára yàrá ọkọ ìyàwó àti yóò máa rí pé mélòó ni ọkọ rẹ̀ kìí fún un. ìpínlẹ̀ ẹ̀ka fọwọ́ sẹ́yọ̀ ọ̀kẹ́ àti tó ọmọ kò yé ìyàwó lóyún. tó báwọn ọkọ yìí sáà dédé ọkọ ìyàwó wọ́n sáà ti pa wọ́n ti pé kò lè sọ olùdíjọ́ nígbà tó wá ní ìgbẹ́ yẹn ọwọ́ akọ́kọ́ fẹ́ wú àfa lọ sí polisi yìí àwọn aládùúgbò ta bá àfa tètè òní tó fà falẹ̀ tó nígbà tí wọ́n ayà àfa àfa bí àfa wọn padà lọ bu ọlọ́pàá mú bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ pé wọ́n tó padà bí ìlà rẹ̀ forty thousand wọ́n padà fún un wọ́n fi àwọn wọ́n sanwó wọ́n sí ìjọ mẹ́ta àfa tó sọ̀rọ̀ wọ́n sá ìwà àkọ́jọ tún gba ṣọ́ọ̀bù kan náà ẹgbẹ́ kan náà lọ́wọ́ ìbéèrè yìí ni pé wọn kò tí ì ṣe kìíní yẹn tó kí ni ìyá lórí ṣẹ̀yà pé wọ́n máa ń gbé nílẹ̀ ẹ̀mí lórí attempted murder ó gbìyànjú àti pààyàn wọ́n kọ̀ pààyàn lórí ìsìnà náà ó gbìyànjú àti ṣe ìsìnà tó tí wọ́n káwọn báyìí kọ́ bẹ́ẹ̀ sí ìkọ́ni wà oríṣiríṣi tó wọ́n bá ní wọ́n ìdájọ́ ẹ̀sìn lórí pé ìyẹn gbìyànjú àti rébù mọ́ ọlọ́run. oríṣi rí yẹn tààzírò ni ẹ mọ̀ pé rẹ̀ mò ń sọ bí irú àwọn ẹni tí wọ́n láwọn fẹ́ gba káàdì ìdìbò mo sọ dáadáa mo dẹ̀ tún sọ tó wáyé pé ibi tó ti ń lò fún ẹ̀sìn ni ó yẹ ṣe tààzírò fún ọ pẹ̀lú wípé obìnrin olóbìn báyìí ó dẹ̀ mú igbá àyà ọkọ rẹ̀ báyìí ó fi ń sọkùnrin kan lẹ́yìn báyìí ebi ọba ṣe jẹ ní ọjẹ lónìí o bí ọba ṣe jẹ ní ọjẹ lónìí o tó fi ń sọ lẹ́yìn atúrí ọkùnrin mi náà tóun náà tún kọ igbáyà rẹ̀ àti ara rẹ̀ báyìí tó kọ da ìhun tó jẹ bí ọ̀ṣọ́ àtẹtóbùrò obìnrin báyìí tóun náà ń ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ sùn nínú sẹrí àti wọn bá mú wọn torí pé kò sákọọlẹ lórí ẹ̀ kò sínú àwọn òdòdó tí sẹrí àsọ tó bá mú wọn tààzírù wọn máa ṣe. wọ́n á darí ẹ̀ adájọ́ ni wọ́n gbòòrò jìyàwó la lè fún wọn. sọ́dí ẹni tó kí ìsìyàwó yàwó ẹ̀kọ́ wọn sàfà rẹ̀ndẹ̀rẹ̀ndẹ̀ kan rẹ̀ àti ẹ̀ ọmọ mọ́sálásí wọn àwọn ni ṣe tí kírun wọn ni ṣe bí ìlú òdì kírun ti kó sísànù